2020. You never finish you. Oh, yeah, follow your grand auntie talk now. You don't go follow your uncle talk. See your cousin, no. Grow Unlimited. ọmọ àbúrò mọ́mí ọkùnrin tó fẹ́ràn oúnjẹ yẹn. <laughs> àtọmọ àbúrò ẹ obìnrin èyí tó máa ń yọ ọbọ oúnjẹ yẹn. bàbá o kò bá mi lára mu. àtàwọn bọ́dà wa tó ń ṣe mọ́ ti fẹ́ wọn ti jú. àtọ̀rẹ́ ẹ̀ tímọ́tímọ́ tó mú coca-cola désàlẹ̀ pátápátá bíbá oríṣiríṣi èèyàn pàdé níbi ayẹyẹ jẹ́ àpẹẹrẹ wípé ayé wa yìí kún fún onírúurú táwọn kan sọ wípé ó mú ayé dùn láìsí wọn èèyàn ò lè gbádùn oúnjẹ dójú àmì coca-cola àti oúnjẹ lápapọ̀ ó dùn yàtọ̀. star five five five star pin ash. bàbá àjàní kí ni gan-an ó tún ti ń ṣèrànràn jàre. star five five five star pin ash. Eh? ewu tún ni star five five five star pin hash. ọ̀sánkélé nọ́mbà tó o gbọ́dọ̀ gbàgbé nìyẹn o tẹ star five five five star pin hash láti gba ìlọ́po mẹ́fà owó ìpè tó o bá rà sórí òpó ìbánisọ̀rọ̀ airtel rẹ jẹ gbádùn ọgọ́rùn-ún mẹ́fà náírà ìfàfàmì alẹ́sẹ̀kẹsẹ̀ lórí gbogbo owó ìpè ọlọ́gọ́rùn-ún náírà tó o bá rà fún gbogbo ẹni tó wà lórí òpó ìbánisọ̀rọ̀ airtel ni o. <sighs> ìyá àjàní ṣó o sùn dáadáa ṣá. star five five five star pin hash. airtel the smartphone network àá ah, ah, dádì wa ibo lẹ tún lọ láì lò bó mu yín. ìbọ̀mù bíi tìbó láì ṣe eegun àláré pẹ̀lú bí mo ṣe ró dẹ́dẹ́ tí mo kàn dúdú yìí. ẹ tún mú sanitizer yín lọ́wọ́. ẹ ọjọ́ máa wò ní tiẹ̀ ọlọ́run ọmọ sọ mi. ẹ̀ẹ́ a máa ń pọ̀rọ̀ ìlówè ó máa ń lárónù ara lé èrò ọ̀nà ẹja ná ní ẹ̀mí wa. ǹjẹ́ tiẹ̀ ti gbọ́ pé abala kejì ìtànkálẹ̀ kòkòrò àrùn coronavirus tún ti ń farahàn láwọn orílẹ̀-èdè lágbàáyé àìláṣọ lọ́rùn pàákà ti wá tàpérò fọmọ eriwo ọ̀pọ̀lọpọ̀ wa tiẹ̀ ti gbàgbé ohun tó ń jẹ́ coronavirus. ha èyí ò bójú mu tó rẹ́ ẹni tó kàn ló mọ̀ àrùn yìí kò sì tí lóògùn tó dájú o ìwọ tó lè má báwọn èèyàn sọ̀rọ̀ pọ̀ láìmọye ìgbà lójúmọ́ tó sì lè má farakínra pẹ̀lú àwọn èèyàn rántí àlàáfíà rẹ torí pé ìlera lọ́rọ̀ bó bá ti gbàgbé ibi tó fi bòmú rẹ sí tètè lọ mú kó o sì bẹ̀rẹ̀ sí ní lò ó ẹ má jà fà ìlákàsí gbàgbé ohun tó ń ṣẹlẹ̀ lágbàáyé nineteen yìí a ò ní fàìsàn ló gbà o Elédùà ó sì bá wa paná àrùn covid nineteen tó ń jà rìnrìn lágbàáyé ìkànnì fresh one zero five point nine fm ìbàdàn ló ń lọ́gbọ̀n ẹ̀ tán tán tán ìgbọràn sàn ju ẹbọ rúrú lọ o. ó ní Must you go? Babe, you know I must. Besides, you can always video call me. Hey, eh, what if your battery runs out? I've got my power bank. Hey, and when your power bank runs out? <laughs> Babe, I've got my laptop. Okay, wait. What if your data runs out? Babe, you know we never run out of data. Never run out of data with Airtel Home Broadband Unlimited Ultra plans. Enjoy unlimited data with no speed cap plus extra data daily so you never have to worry about running out. Visit W www.airtel.com.ng forward slash HBB to get started. Babe, but I just left the house. Yes, honey. It's video calling all the way. <laughs> Airtel, the smartphone network. Fresh 105.9 FM, your feel good radio. yẹ̀lò ìkéde pàtàkì lélẹ́yìí o fún ẹ̀yin oníbàárà wa ọ̀wọ́n ní ìbámu pẹ̀lú àṣẹ láti NCC iléeṣẹ́ MTN yóò máa so nọ́mbà ìdánimọ̀ yín ìyẹn National Identification Number NIN pẹ̀lú àwọn àkọsílẹ̀ síìmù tẹ́ ti pèsè tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó lè rọ̀ yín lọ́rùn ọ̀nà méjì tí ò lani láàgùn rèé o láti ṣe é ìkíní wọnú my MTN app lọ ìkejì tẹ seven eight five star NIN hash tí o kò bá ní nọ́mbà ìdánimọ̀ NIN lọ sí www.nimc.gov.ng láti ṣàwárí ojúde ìforúkọsílẹ̀ tó súnmọ́ jùlọ àmọ́ tó o bá ti forúkọsílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n tí o kò rántí NIN rẹ tẹ three four six hash pẹ̀lú nọ́mbà tó fi sílẹ̀ nígbà tó ń ṣe ìforúkọsílẹ̀ sílẹ̀ a kò fẹ́ láti já ọ kúrò lórí ìlà MTN o ẹ ṣeun fún sùúrù àti ìfọwọ́sowọ́pọ̀ yín èyí tí à ń retí. Everywhere you go, MTN. Fresh 105.9 FM, your feel good radio. Ìbàdàn kí ni sọ Fresh FM nìbàdàn làwọn. Bó bá jẹ́ tẹ̀lé, àlè kọrin, bó jẹ́ ti kakọrin. alèpèrè alèpèrè kò jẹ́ tó lórí ni. so Fresh FM nìbàdàn làwà. All right, we need to slow down a bit. gbogbo nǹkan ni mo gbà gbogbo nǹkan ni mo gbà mi lè láìkì gbogbo nǹkan tó ń sọ listen listen má fi màmá ẹ̀ ta yín mi ò láìkì ẹ̀ fi màmá mi ta yín. kí ni wá ní ìtumọ̀. ẹ tó bá jẹ́ broadcaster tó bá eh. jẹ́ comedian tó bá fẹ́ tó bá jẹ́ olórin tó bá fẹ́ kéèyàn popular eh. ẹnìyẹn ni wàá máa sọ̀rọ̀ ẹ̀ jù sọ fẹ kí mami ẹ popular. o ti popular already. so wa yẹ eléwédú. ẹ fìyà eléwédú lẹ pẹ̀lú ewédú wọn. ẹ eh, wọn náà fìyà olóbì lẹ pẹ̀lú obì wọn. mi ò mi mi mi ò sọ̀rọ̀ màá ẹ yẹbi mọ nsọ ebi ọtán ara tá à ń sọ nù tó bá yọ bọ sọ pé wọn ò jó ẹmí lẹ́nu. mi ò sọ ọmọ ní sùúrù mo pù tẹ̀ sí ẹ pé léèsì oníhò ni wọ́n fi jó ẹnu ẹ̀ torí láàrin èmi àti ẹ sọ mi ò ní sọ sí microphone. ọwọ oh, mo ti tan mike sọrí ya kí ni mo ń sọ kí ló ń sọ pẹ̀lẹ́bọ̀ járímádébò ni jàre mo ní mo ní mo ní ó dáa kí ẹ máa advice àwọn arúgbó wa pàápàá jùlọ nígbà kòró yìí mo ní mo sọ fún ìyá mi pé ẹ kí ni má tẹ̀ fi bo imú yìí tí mo bá yẹn rà ní tí mo bá yẹn rà ní ẹ̀mẹ́ta mẹ́ta lọ́sẹ̀ yìí ẹ ẹ make sure pé ẹ fi bomú lọ sùn o ó ní ho mi ẹ bá ti lọ bí ẹ ń lọ tẹ bá sì ti dé tẹ ti wà nílé ẹ bọ ah, ẹfisábẹ pílò. wẹ náà tí ẹ bá ṣe Corolla tí mo ní hmm? mo wá ní tí ẹ bá ṣe Toyota tó dá gbogbo wàhálà yìí Toyota ló dá Corolla lẹ. toyota ló dá corona rẹ. mo ní ẹ mọ sọ ń ta ẹ pè ní koro mo ní kí lórúkọ rẹ gangan hmm, n tẹ ẹ pé ó náà ni koro mo ní ẹ toyota ló dá gbogbo wàhálà yìí toyota kọ kí wá ní mizan ni kí wá ní ìtumọ̀ àti wá máa sọrú yẹn lórí rédíò. ìwọ ni mò ń bá sọ ìwọ ló jẹ́ ká sọ síta ìwọ ni mò ń bá sọ pé sọ fún yolóbì náà o pé kíní yẹn o wọn ní fìbomú lọ sùn o kó wọ́n mọ àfẹ́tì mímí wọn o ni mo bá sọ o. lọ́dọ̀ onímọ̀ mi pé bíbélì Gideon ni wọn pé tá a bá ti ẹni bá fẹ́ ríjà wọn kọjá bíbélì. <laughs> mi ì ní kọjá gbà kó o lọ fẹ́ ràn lọ́wọ́ bá gbé pọ́ọ̀sì ẹ̀ a ní wọn kì í ràn yàn lọ́wọ́ láti gbé ọ̀rọ̀ ọlọ́run. ìdà ló pè fún mi. ẹ ìdà ìdà ni. wọn ràn yàn nídà. wọn ràn yàn nídà ìdà ẹ̀mí. ìdà ẹ̀mí. Gideon ní báyìí bùn sí pé new testament nìkan lọ́wọ́ abẹ lẹ́yìn proverbs àti psalm ni. màmá kan iná ló sọ pé wọ́n sọ pé sì àbí. mo sọ lọ. màmá yìí kan náà. tí èmi àti wọn bá jọ jókòó sínú ilé tó bá kú èmi àti wọn nìkan mọ rán wọn létí àwọn ìtúta pa ńgbà wà nílé alámọ̀mọ́ ní mọ̀mọ́ ńgbà tẹ̀ ẹ̀ ná báíbù sókè kójú ò dúró pé ìránṣẹ́ lójú ìránṣẹ́ lẹ́yìn náà ṣé ẹ rò pé òjò ọ̀gbọ̀ ti yín ni àwọn ní káwọn bèrè. o lẹ́yìn tí ìṣọ́ òru bọ̀ nídàjí ẹ wá ra àwọn àgùntàn tó ń sùn ni mọ mi sọ pé dúró. wọ́n ní kí n mọ lọ mọ lọ. wọ́n ní ẹ̀mí èṣù ni wọ́n fẹ́ ṣe mítìrì wọ́n ní à àwọn àgùntàn yìí wá yá ooru ni o. ó ti tó ọjọ́ kan tí táwọn ewúrẹ́ ń gura wọn mọ́ mi ni olúwa bá ọ wí bẹ́ẹ̀. ṣubiribiri ẹbọ mi o. <laughs> à ń sọ̀rọ̀ làwọn àkùkọ àkùkọ adìyẹ wa lé. wọ́n <laughs> ló ṣe jẹ́ pé ibi tá a dúró sí ni àwọn náà wá ègbé ni fésù àtọmọ ogun rẹ̀. o èmi ti mọ mo ti mọ. honestly ẹ máa lárúgbó ńlẹ <laughs> wá tó kí. dọ́ọ̀ yẹ ká fún mọ́mí nǹkan program. ó yẹ kí ẹ hmm. wọn à kí n sọ̀rọ̀ njọ́ mo rí wọn nínú wọn jẹ́ntù njọ́ mo rí wọn nínú hall mo ní ah, màmá yìí ṣẹ́gun parọ́ mọ́ màmá yìí màmá ah, yìí sọ̀rọ̀. <laughs> wọn jẹ́ntù wọn sọ̀rọ̀ wọn jẹ́ntù àmọ́ tó bá kó àwọn àtọmọ wọn wọn sọ̀rọ̀. wọn máa ń túra ká. wọn máa ń lọ ibì kan wọn á jókòó ni wọn jẹ́ntù wọn jẹ́ntù kọlọmba mi lọra ẹ̀mí ẹ kó jẹ wọn mọ pẹpẹpẹ àwọn ìjìyà láyé ìjọ wèrè sunday náà wà mí ò gbàgbé. ṣé sunday tó gate. Ah! sẹ́lẹ̀ tó gèjì. ọ̀nà wa ti mọ́ mi. mọ́ mi gbé ṣeun lẹ́yìn wọ́n pọ́n ṣeun gbà náà a lọ sóko àgbàdo ni <laughs> lọ́nà lísìtì ibẹ̀ náà kọ́ lísìtì sí nìsín la bá ń bọ̀ mo rò pé wèrè Sunday ò rẹ́ bọ jẹ <laughs> lọ́wọ́ àkìtà àgbàdo tútù. Sunday sì rè é ó gbọ́ ẹbọ téèyàn bá gbé sí tó gèètì ló ní. mi ò tí ìlú wèrè yẹn rí. ní tún pè padà pé alópẹ́ nìkan padà nìkan ó ní ẹbọ ẹ ò lè gbà <laughs> lẹ́nu ẹ̀ bá ẹni ẹ̀ bá òwe olúwa bá òwe èmi ni ayé tí mò ń jẹ bọ yín èmi náà ni màá jẹ bọ yín ìwọ ẹgbẹ bọ sílẹ̀ kò ní coins sínú ẹ láhùn ẹ má fọkàn sí pé bọ yín gbà ẹ bọ yín kankan ẹ bu ẹkún òun tóun á jẹ bọ yín òun rè. mi ò rí ọlọ́run rí ah, nǹkan wà láyé ìgbà míì wà ní tí ó bá jẹ pé Sunday ń jẹbọ lọ́wọ́ táwọn kan wá pààkì tó fẹ́ gbé gbé gbé gbé gbé gbé nǹkan tó bá gbé lẹ̀. mọ gbé lẹ̀ mọ gbé lẹ̀ o mọ gbé lẹ̀ mọ gbé lẹ̀ o jẹun wo jẹun wo. kí ló wà mẹ ẹkọ ẹkọ sọ lẹ́yìn. ẹkọ ilé tí o lẹ́yìn mọ gbé lẹ̀. wọn àyẹ̀rọ wọnú mọ́tò padà. Ah! èmi èmi lẹgbẹ́ mi wá tẹ̀ta epo sí. ẹ ó ní òun. ẹ kò lẹ́yìn. kò wá lẹ́yìn. ẹgbẹ́ ẹgbẹ́. Ah! kò á sẹ́ni tí ò ní tàn kọ́lọ̀ ń járí tàn rí pa. ìgbà míì tẹ́nìkan bá ń sọ̀rọ̀ pé òun wà nílùú òun ṣe báyìí òun ṣe báyìí wà wá gbọ́ ìtàn àwọn kan tó jẹ́ pé ẹ̀ẹ̀kan lọ́dún ni wọ́n ń jẹ ráìsì. Hmm? ìgbà ìkórè ọjọ́ ọdún tàbọ́jọ́ Christmas. lẹ́yìn yẹn ó tún dọdún tó ń bọ̀. yes ìgbà tá a wà wà ní kékeré. àwọn kan ọjọ́ Christmas tàbọ́jọ́ ọdún. ìgbà tán bá wá sí city ni wọ́n á tó fojú gan ní iná báyìí. bẹ́ẹ̀ni ọ̀pọ̀ dáadáa. wọ́n á gbé wọn padà sóko. sọ̀rọ̀ téèyàn bá sì fẹ́ kúrò nílùú òkè mm. tàbí bóyá bí irú òkè ho mm. àwọn ìgànnà mm. àwọn gàngàn àwọn ìsẹ́yìn tèdè nígbà kan ni o nígbà kan ni o àbẹ̀yàn fẹ́ wá látèkìtì èèyàn fẹ́ wá láti odò ọwá èpo tì ìlọ́rọ̀ nkankan ó fẹ́ lọ Èkó àbọ̀ fẹ́ lọ Ìbàdàn bí ìgbà téèyàn travel. third race gidi ni kí ló ń sọ yìí. kò ní sùn mọ́júmọ́ ọkọ̀ ìdájí lè yàn bá kúrò bọ́ba ti mí bọ́ba ti ni tàbí morocco ọkọ̀ jagi morocco ló bá morocco ni ah, balẹ̀láyọ̀ ni tàbí ọlá baba. ọlá baba. èmi ti mọ mo ti mọ. tó bá ti mí ìsẹ̀ ó mí ìsẹ̀ nìyẹn. o <laughs> tún dọ̀la. ẹ̀kúnrẹ́rẹ́ mo dé ìbàdàn ẹ̀kúnrẹ́rẹ́ mo dé o. mo ti mo ti o. honestly àwọn àwọn event yẹn téèyàn bá jókòó hmm. ọjọ́ òjò pa ẹ́ tó kó tó tọ̀ sára. ah wòye ó tọ̀ sára bójú bá ń pa èèyàn lè tọ̀ sára ibi ayé bá ti bá la láti jẹ́. àwọn ọjọ́ tá à ń suṣu tó tá à ń suṣu ní bèbè oko eh. tó jò bẹ̀rẹ̀ tí ò jẹ́ kí iṣu jìnnà. ah tàbí kí n kí n tí wọ́n bá tí wọ́n bá wọn oko fún mi pé ibi ìloro ọmọ kó wa roko kó mọ bu yẹ̀pẹ̀ lórí ah, ewé wọn náà mọ ṣe. a eh, ń bu yẹ̀pẹ̀ lórí koríko lọ. báà mi ò jẹ kó o ṣe dáadáa. ó yẹ wàá lọ mú láti bẹ̀rẹ̀. <laughs> ah baba teacher. ṣẹ́gun ọkọ sáà wà á tún kó. ó kó lóró yìí wọn wà mọ fẹsẹ̀ tábà sórí o tí ì kúrò koríko ti ń gbé yìí ó ti ń hù lẹ́yìn ẹ̀ ọ̀ya bẹ̀rẹ̀. ìgbà tá a sì ń sọ yìí náà tí wọ́n bá ní wọ́n ń pín ògo èèyàn ò lè mọ̀ kóun ní. Ah, kí la mọ̀ tí ń jẹ́ ògo gbà náà. gbogbo ń tọ́ wà lára wa ni kásá ti jẹun. àìsùn tá ti wà ní mo máa rí mílíkì ọlọ́pẹ́ thirty first bẹ́ẹ̀ni December ẹ tọ́ba sì kó tá bá fi rí mílíkì agolo mílíkì ní ẹ̀yìnkùlé èèyàn ó sì kì ní o a máa kíyàn pé olúwa fún wọn lálàáfíà o. ládùúgbò tiwa ń gbà yẹn tọ́ba ti rí tọ́jú agolo mílíkì síta ìwọ sàwọlé kó bèrè kó bò lára wọn. tàbí kó rí nylon lucosade nylon tó fi tó fi wé lucosade. àwọn ọ̀rẹ́ wọn ni ọ̀rẹ́ wọn wọn rẹkọmẹndì ẹ fún wọn bó ló ṣe ra mílíkì mu. mi mílíkì lọ pe lọ pe lọ fi dà garaga. olówó ni mú àwọn bàdá bá ṣe káre lọ́hùn àwọn àtìyá mi ni ọ̀rẹ́ tíyà mi bá ti kiri lọ bá ti mọ̀ bá síbò ní sáré jà àwọn bọ̀dá ọdẹ yẹ káre lọ́hùn. ìjà ẹran ni hmm. ìjà ìjà hmm. hmm. ẹjẹ màálù sọmọ kan máa ń jẹ bẹ́ẹ̀ni yóò dì yóò dì n lè yàn fi ṣe bẹ tí ah. bẹ́ẹ̀ni. òun rántí ayé ìgbà yẹn nìyẹn o ee sọ́ọ̀rì. ọlọ́run ọlọ́run ògo ni forúkọ rẹ. o ti ẹ̀ rántí ọjọ́ tó onílé onílé e, ilé amọ̀tẹ́ ń gbé ń sọ̀kò. ó kọ́kọ́ sọ̀kò hmm. àwa ń gbàdúrà kọ́mọ wò ó ilé tómi ti mù. Hmm. a fi wúrúrúrú òjò june july ni àwọn òjò tó máa ń hẹ́bì yẹn wúrúrú wòròròròrò hmm. láti inú ilé ló ti mọ wo sánmọ̀ ilé ti bì wó dànù. aláwọn vigilante ti ń kọjá lọ́wọ́ gbọ́ kó lé ogbólé wọ́n bá pe ṣẹ́gun èmi náà bá jáde sí wọn mo rò kán fẹ́ bí òye wọ̀ rẹ ni wọ́n ní wọ́n rí ìdodo ìyá rẹ àti wọ́n wọ́n rí ìwọ ẹ̀ mọ́ bí. ìdodo mọ̀mọ́ rẹ àti ìwọ àtàwọn ṣé wọ́n rí mọ́ bí àti ẹ̀gbọ́kọ̀ ẹ̀ ní bàbá mọ́. ẹ sì kókó ń bẹ. wọ́n ní kẹ́ ẹ lẹ́bí ni. ìjọ náà mo gbọ́ pé màá ṣe bí màá mú mọ̀ túmọ̀ pé màá ṣe bí bàbá òjọ bí bàbá ọjọ́ bá ti sàn dé símẹ́ǹtì tó ti kí bàbá rẹ bọlẹ̀ àfi kó tún sòbí rẹ kó tún tòbí ẹ kó tún san kó san dáadáa hmm. wọn padà lẹ́yìn ẹni ó máa wò kóí kóí hmm rárá ni màá ṣe bí bàbá fún ẹ má wọrí ọjọ́ bàbá tó bá ti wẹ̀yìn mi mi ló máa rí. bàbá ńláàárọ̀ ni èèyàn èèyàn lónìí yẹn mo ti sọ tẹ́lẹ̀ mo ní bẹ́yìn àtajábá jọ ń lọ sóko tájábá padà lẹ́yìn èèyàn wà á mọ̀ pàjá ti padà. Mm, ṣùgbọ́n ètò èèyàn ó lè mọ̀ èèyàn ti padà a ò lè mọ̀ o sì mọ róyì jí ẹ. àló mm. àlè yóò túmọ̀ túmọ̀ bọ́ sọ̀rọ̀ mi mm. mọ̀ fọkànbalẹ̀ o fọkànbalẹ̀ o. ẹ̀yìn bá bojú wẹ̀yìn yẹn á dúpẹ́. Ah, àìlá àì ò ò ráwọn fọ́tò kan a ah, má ah, sọ̀rọ̀ fọ́tò. wọ́n sẹ́ndì fọ́tò kan sí mi lónìí. títa ah, ni tètè tiẹ̀. tìyàwó mi ni photographer yìí ò lè make heaven <laughs> tí n bá jẹ́ pí ọlọ́run màá lọ sí photographer yìí pé ẹ̀ bọ́ síbí ẹ̀yin lẹ́ ya ìyàwó mi báyìí. àfi bí mìsòrò ti sà rẹ. ìsunu. èmi náà ní fọ́tò kan jọ mo túlẹ̀ kan mo wá wò fẹ̀tọ̀fẹ̀tọ̀ pé àwọn ọmọ gbọ́dọ̀ rí wọ́n bèrè pé dáàdì hospital wọn náà gbé yín lọ sí. ọrùn wá rí bí gòmàgì ẹnu wá náà síwájú àfi bí ìtàgé. <laughs> Ah, ọlọ́run mọ̀ ṣe láti di five boy ah, báyìí mo rí fọ́tò mi ìgbà kórè ah. ìgbà kórè mọ́wọ́ sí kí olójú ṣúgà. Ah, mo wọ̀wọ́ <laughs> etí mi wá dúró lọ́tọ̀ọ̀tọ̀ àbí bí sọ́ọ̀sì oko ẹni pọ́n gbá mi lẹ́sẹ̀ lẹ́nu lè tèmi ṣe pàpàrọ̀ ẹ bó ṣe rí tí mo ṣe alága nù tí máa wo ń gbà náà èmi ni king of voice fẹ́mi kí ni ń gbọ́ rẹ́rìn oh my god. ẹ ẹ ẹ wá rí fọ́tò yìí ti gbà kékeré. fọ́tò ah. mi mi tiẹ̀ mọ̀ ah, ìyá aṣẹ́gun kí lẹ fi sí mi lọ́rùn gbà kékeré yẹn ná. Ah. ọjọ́ bíi ọ̀fẹ́ àwọn ẹnìkan ta rọ́bà lóko ni o náà gbé photographer mọ̀kì black and white ni. ok náà fi bíi rọ́bà yẹn sí kọ́ mi lọ́rùn. ẹ̀rọ trine ni trine. ṣé trine ni. trine ni layard náà máa fi ń ṣe layard boy scout ọlọ́run ló mọ wọ́n dèdí wọ́n dèdí fún mi nìdí mi. yóò wù lówú. àǹkárá wọn fi dèjì ń gbà náà. bí tọ̀ látòrí dọ̀la kò lè kán lẹ̀. yóò wú gele mọ́ train ah. ni ọmọ lò tó bá jẹ ọmọ tán fẹ́ kó ṣe kó ṣe bí ọmọ olówó eh, torí train eh, train tán bá ti tú yẹn mm. àwa wá cross kan eh, wọn á fi cross sí wọn á fi train sí cross yẹn náà máa mm. so mọ́ ẹ lọ́rùn. Ah, wọn wà bọ́ sọ́lẹ̀ lára rẹ̀ kọ́lé bá rí bó ṣe kí ah, èmi náà kí mo bá wo fọ́tò nígbà mo ní sèmi náà rí. fọ́tò kan wà tí mò ń wá omi dà sí mi èrí mọ́. ẹ máa wo lẹ̀ máa rà bá. ọ̀fadà dé. ọ̀fadà ọ̀fadà máa gbẹ́sẹ̀ ní kọ̀ọ̀kan ó lóun yìí fẹ́ wá stúdíò bàbá ń ṣe prógrámù rẹ̀ ṣebí wọn náà ló lè kùn ẹ́ àbọ̀ rẹ́ǹtì ẹ̀. òun ló ní èmi jẹ́ òrùkọ́ ló máàsì ni mi mọ̀ pé irun mú ẹ ni. ṣé irùngbọ̀n ló tó báyà bí máàsì má irun gan ni <laughs> kò dé maski ah ó ṣe ó ṣe boys ni. bọ̀dá ẹ̀ ń bẹ. how are you. <laughs> how are you yẹta àbí yẹta ibi ni. <laughs> ọ̀rẹ́ mi ni amọ́badé máa mú wa wá jàre. ọ̀rẹ́ ẹ ni òun náà ti sọ èyí tó dùn bẹ́ẹ̀ lọ lẹ́nu. ọ̀rẹ́ ẹ ni Akeem Karim. ẹ nà ó ṣé mo kí mathematics ló ṣe ní yunifásitì. èmi náà ṣe statistics sàtìkì ló pé sàtìkì àbáyọ tó fi ń sìkì. ṣé dáàbì ṣe sunday ọbẹ̀ kẹlẹ ni ó máa ń jẹbọ ní ẹ̀ka. mo tẹ́lẹ̀ pé apá rẹ̀ gbóra abáyẹsẹ̀ náà kúrò àríyẹ tẹ̀lé. àánú ẹ wàá dẹ̀ gbẹnu géètì kọjá wàá tún sọ àyíkú ìbá sẹnu géètì yẹn ló fẹ́ gbà jáde. mi mọ̀ ló ń jẹbọ àbí. òun náà sẹ́bẹ̀ òun náà ló jẹ́ sunday lóko yìí mo ní Sunday tó gate àmì mo sọ pé ọbẹ̀ kẹ́ Fresh FM. <laughs> onílé ẹkú ilé ah! èrò ọ̀nà ẹ̀ńlẹ́ láyínká mo dé mo bóde kí n má bàa ṣílẹ̀ tẹ̀ torí pé ajá òṣùpá ni mí ni mo fi ń bóde fún ọlọ́run ọba ìbà olúwa ìbà ẹ̀yìn èèyàn tó ń tí ọ̀sẹ̀ mẹ́rẹ̀ẹ́rìndínlógún tá a fi tẹ ilẹ̀ oòdùà níbi omi ti ń ṣe wẹ́rẹ́ paná tẹ́ni ni omi ń jó lọ́wọ́ jẹjọ́jọ́ pẹ́tẹ́ owó ìbà tí èdè àtẹlẹdẹ́sẹ̀ ìbà rí ire òní kó jọ máa wọ̀ wá lẹ́wọ́ àtàtà pẹ̀lú tí gbogbo ayé ń pè lẹ́nìkan oṣù jagunlabi tí ń para libi ẹni ń para ogun múra ètò dira ètò bí ẹni lọ́wọ́ làkàdé ìyàkùnrin mẹ́ta àti bẹ́ngàn owó baba mẹ́ta mo dé pẹ̀lú òun yìí tí mo fi ń gba yìí lọ́wọ́ yín mo dé pẹ̀lú òun mi tí mo fi ń gba yìí let's talk about it. àjọrò ìṣẹ́jú méjìlélógún kọjá láago márùn-ún. ó ti lé. ó ti lé báyìí. ó ti lé kan. Hmm, a jẹ́ pé ìṣẹ́jú mẹ́tàléníogún ti kọjá. ó ti márùn-ún oníkọ́lọ́jọ́ ìkẹrìndínlọ́gbọ̀n. ìkẹrìndín àbí ìkẹta. ìkẹrin ìkẹtàdín. ṣé kẹta ni ìkẹrin ni ìkẹrìndín ìkẹrìndín twenty six twenty six ok mm, ìkẹrìndínlọ́gbọ̀n let's go nínú oṣù àkọ́kọ́ ọdún twenty twenty one. ǹjẹ́ yejú àwa tá a jọ pariwo happy new ṣe wà láyé. Mm, ìbéèrè ńlá. ǹjẹ́ yejú àwa tá a jọ kíra wa pé àtúnlọ́dún yìí gbó kùtàkùtà lájọ wà láyé. ìbéèrè ńlá. ǹjẹ́ yejú àwa tá a jọ ṣe kékeré nípínnísí nígbà náà. Mm orí reminiscence tá a ní lórí ìṣẹ̀lẹ̀ tó mhm. ti ṣẹlẹ̀ o ǹjẹ́ gbogbo wa náà la tún wà láyé di wákàtí ìbéèrè ńlá àmọ́ ǹjẹ́ gbogbo àwa tá a jọ wà lóko nígbà náà hmm. tí wọn ò ro nǹkan rí sí hmm. ǹjẹ́ gbogbo wa la ṣì tún wà láyé di wákàtí ìbéèrè ńlá ọ̀dà ǹjẹ́ gbogbo àwa tá a jí ní kùtù àárọ̀ yìí la ṣì wà láyé ìbéèrè ńlá ọlọ́run ògo mọ̀ ní fowókọ rẹ̀ ọba tó mọ ìbẹ̀rẹ̀ látòpin hmm. ọba tó mọ̀ pé láti bẹ̀rẹ̀ àwọn nǹkan kan wà tí n bá kó sọ́kàn àdìsá eh. màá tó padà dálẹ̀ fún ọ ìwọ nìkan ìwọ nìkan ṣoṣo ìwọ nìkan ṣoṣo hmm. ló nípa àtagbára lórí ìrìn àjò ẹ̀dá ohun tó sì ṣe òfin hàn nìkan kan ẹni ò bá tí ì láàrò jinlẹ̀ hmm. ní mọ̀ pariwo pé òun búròkù òun ò lówó lọ́wọ́ lásìkò ìgbà míì ojú àmọ́ ti owó tí wọ́n gbé owó tí dókítà lóun sọ́ọ̀rì mm-hmm. láyìnká mm-hmm. bí dókítà bá ti lóun sọ́ọ̀rì ah, nǹkan ti <coughs> ṣe nù lóun ògo mọ̀ ní fọ́kọ̀ rẹ̀ àrí ìró àlá tí ń gbénú àwọn ọ̀run ṣògo ìwọ lògo tó ju gbogbo ògo ayé lọ tanimí tí wọn ní mọ fògo fọ́kọ̀ rẹ̀ tí n bá ń gbára dálẹ̀ níwájú rẹ̀ nígbà ó tó bẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ orí ìjókòó ni mo wà mọ́ kàn mí babú níwájú olódùmarè ọba tó dá ikú tí ò ní kú ó dá ìsàn kì í ṣàìsàn ó dóúnjẹ kì í jẹun ó dáṣọ kì í wọṣọ bẹ́ẹ̀ ni kì í rìn lóyìnbó lọ́gán wọ́n lóyìnbó ń gbìyànjú eh. mo ní wọ́n ń tọ olódùmarè lẹ́yìn torí gbogbo tóyìnbó dá eh. àwọn kan wà tóyìnbó tó lè fọwọ́ kàn mọ́ ah. bóyìnbó ṣiṣẹ́ àwárí iná eh kò lè fọwọ́ gan ni iná iná ṣọ́ọ̀kì ẹ òyìnbó ló dá mọ́tò lóòótọ́ mm. àmọ́ mọ́tò àtúmọ̀ pa òyìnbó ah. àmọ́ kò sí ní tólódùmarè dá mm. tó ní ìkápá lórí olódùmarè ọlọ́run ní ìkápá lórí gbogbo wọn ó mọ ìbẹ̀rẹ̀ mm. látòpin ó tún mọ òpin láti bẹ̀rẹ̀ bó ṣe wá mọ̀ bẹ̀rẹ̀ ń àmọ̀ bẹ̀rẹ̀ tiẹ̀ bó ṣe mọ̀ òpin òun ò tún wá lópin agbéni sókè téńté yóò fi ni ayé mọ́ fi ni hàn láhàn pa ni ọlẹ́yìn ẹni ayé ń dá lóró àtìlẹ́yìn ìfẹ́ni tí ò lẹ́bí àtìlẹ́yìn ìfẹ́ni tí ò lára àtìlẹ́yìn ìfẹ́ni tí ò léèyàn ó ṣohun gbogbo nínú ohun gbogbo ó ró ohun gbogbo ó ń ṣe ohun gbogbo hmm. fẹ́ni gbogbo níbi gbogbo níwà gbogbo hmm. àrí ìró àláìgàn ran tẹ̀tẹ̀ hmm. pátápátá ọlápòro godu ọba ìdìdí ìdáyé aláàfin àjọbọ olóòpó àjọbọ wọlọba mi ọlá ọba mi ọlá òǹgbẹ́nu ọlá ńlá ṣọlá o sì ń gbẹ́nu ọ̀run ṣògo o wà kan ìwọ nìkan ṣoṣo ni ẹ̀rù bá gbogbo àwọn ọ̀jẹ̀jẹ̀ ẹ̀rù tí ń bẹ̀rù lẹ́rù ẹ̀rù tí ń gbẹ̀rù mi ẹ̀rù tí ó sọ gbogbo alágbára ayé dojo alágbára ń bẹ láyé lóòótọ́ mm. àmọ́ èwo ló lè sọ pé kílè ò mọ̀ ṣù tàbí kílè ò mọ̀ mọ́ ológun ń bẹ láyé láyé ká àwọn onífá ń bẹ àwọn tó sì jẹ́ wòlíì ọlọ́run lòdùmarè ń bẹ àwọn tánà tí orí wọn kọ́ tó tó àwọn àfa gidi ń bẹ àmọ́ síbẹ̀ eh. ìkankan ni wọn ò ní kápá lórí ikú tó bá lóun dé ó dé àmọ́ ìwọ ló ní kápá lórí ikú àti pòkú ní kọ́kọ́rọ́ ikú àti yé fi wà níwájú wọn nìkan mm. ṣoṣo ọlọ́run bá mu mi sí eh. táwa ló tó ọ ta ló jù ọ lọ n tó fi ń jọlọ́hún òye èèyàn aríran jù wọn lọ mm. olórí gbogbo alásọtẹ́lẹ̀ ayé àmọ́ ṣe mí bí kí n ṣàmọ́ yìn ọ́ kí n ṣàmọ́ gbéra dálẹ̀ kí n ṣàmọ́ gbé ọ̀gá ó tóbi ayé ò gbọ́ ọ̀run ọ̀gbà ọ́ ó fọ̀run ṣẹlẹ̀ ó wá fàyè ṣàpótì ti sẹ̀rẹ̀ ọ̀run ò ní fèrèsé mm-hmm. wọ́n sì ń pè ọ́ ní aráyé rọ̀rùn lẹ́ẹ̀kan ṣoṣo àṣírí ti ń bẹ nínú òṣùmàrè ó buyọ̀ já omi òkun ah, ah. ó hó nú omi òkun mm. ó tún wá dákẹ́ nú omi ọ̀sà abájọ òkun rí ọ ó sá jọ́dá ní rí ọ ó padà sẹ́yìn òkè kẹ́kẹ̀kẹ́ fò bí ọ̀dọ́ àgùntàn wárìrì ìwọ ilẹ̀ níwájú ọlọ́run olódùmarè ọba tó sọ rẹ̀ lórúkọ rẹpẹtẹ jehova lórúkọ rẹ̀ ọba tó tó tán ó tó jara rẹ̀ gbè ẹkùn ta gìrìgbè rẹ̀ níjà jehovah nisi mm. lórúkọ rẹ jehovah rafa lórúkọ mm. rẹ jehovah sikenu lórúkọ rẹ mm. ìwọ ń ṣiṣẹ́ abẹ o sì lábẹ́ araman ni ọ́ amalik ni akudus ni asalam ni ọ́ amumi mm-hmm. ni ọ́ amuyami mm-hmm. ni ọ́ arjaba arkoha argafa ni ọba tí n ah, ah. oh jalali walikiram oh. kò sálágbára kan tó tú ọ láyé ìwọ ló ń tú ìwọ ló ń dè ó sílẹ̀kùn ojú òní pẹ̀lú rọrùn yóò tún pàjẹ́ láìsí nira ọlọ́run ògo ni forúkọ rẹ. eight zero three two three two one zero five nine lójú òpó tó wọ tàbí zero eight zero seven seven seven seven one zero five nine ẹ sì lè lo zero eight zero nine two two two one zero five nine ibi tẹ́ fi jẹ̀bùn tó wà ńlẹ̀ nìyẹn kọ́sítàdì wà ńlẹ̀ aṣọ wà ńlẹ̀ epo wà ńlẹ̀ adìyẹ wà ńlẹ̀ ẹ ká ṣe pápá. epo petro ni kì í ṣe epo pupa o. wọ́n mọ̀ ah, slow ẹ̀ down ẹ kàn pé kó máa bá nǹkan kọ́lẹ̀ ọ̀ya gbé. orúkọ yín adégbọlá olúwa pẹ̀lú mi láti pààrà. àgbọ̀yìn. adégbọlá olúwa pẹ̀lú mi láti pààrà. adébọlá. adégbọlá. adégbọlá. olúwa pẹ̀lú mi láti láti pààrà. ẹ̀yin tẹ́ ń wá ẹ̀yin wò wá lórí facebook ẹ wá gbadìẹ ẹ bá wa share ṣáàdìẹ wà kí àwọn èèyàn darapọ̀ ẹ wá gbadìẹ kan láti npg farms àṣì ojú òkú kejì lẹ. àti tí gbogbo ẹ. Ah. ok ẹ tàn yẹn. hello. hello hello sir. orúkọ ó yá ó yá ó yá ó yá. orúkọ yín sà. edmond okerapọ láti dùgbẹ. kí lẹ sọ sà. edmond okerapọ. edmond ọ̀sẹ́ràfọ̀ láti dùgbẹ. ọ̀sẹ́ràfọ̀ ẹ wá ah. gba tíkẹ́ẹ̀tì kí ẹ lọ́ọ́ lọ gba petrol. ẹ wá lọ gbépo ní nípò ọ̀yẹ̀. ọ̀sẹ́ràfọ̀. ọ̀sẹ́ràfọ̀ my friend hello hello <laughs> ọ̀sẹ́ràfọ̀ orúkọ orúkọ orúkọ orúkọ mi ni ọmọlọlá samson. ọmọlọlá samson láti. láti mọ́nàtàn. ẹ wá gbaṣọ unique fabrics ṣé àǹkárá wà nílẹ̀. Hmm, ok lace apes fabrics ní kẹ́ ẹ wá gbà. apes fabrics apes fabrics ló fún wa ní lace. fún ní lace tó jí lọ. hello àti ilé tí àǹkárá kò tí ì dé. ọlálẹ́yà fọlábí. ẹ́ láti bo ọlálẹ́yà fọlábí láti bo. láti fatusi. fatusi. ọ̀ya ẹ máa bọ̀ kẹ́ wá gba adìẹ. npg farms ló ní ká fún yín. Instagram. Hello. Hello. Hello. Ee, o ń kọlu ra wọn. Wọ́n ti fúnra wọn láyé. Hello. Hello. Oya oya oya oya. Ẹ sọ̀rọ̀ sókè orúkọ yín mà. Adéwọ̀yè. Isaac. Isaac láti Ìwó Road. bẹ́ẹ̀ni. ọ̀yà ẹ wá gba. láti Ìwó Road. ẹ wá gba díẹ̀. ok ẹ wá gba díẹ̀. hello. jẹ́ kí mi mọ gbé kí wọ́n mọ fún ọ lẹ́bùn. ok ọ̀yà mo hello. orúkọ abúlé tí ń pè é. Ibrahim Adipẹlu. ẹja torí wọn yí rédíò. Ibrahim Adipẹlu. ẹ yí rédíò sókè. òfin àti ìlànà ni pé ẹ má yí rédíò sókè ẹja yẹn náà wọ́n ti yí rédíò sókè. ẹni tí ò bá ti yí rédíò ẹ lẹ̀ á gà á ní fún lẹ́bùn. ẹ ló ẹ kúrọ̀ lẹ́. ah ó yá. orúkọ yín bó lẹ ti pè. hello. orúkọ yín bó lẹ ti pè. àpáta la ti pè. orúkọ yín. láti fáwọn ọjọ́ sọlá látàpáta latifatu ẹ wá gba léèsì. léèsì pest fabric. hello. Hmm. hello. hello ẹ káàsán ẹ kú ètò. ẹ ń sáré ni Mama, àwẹ̀rò. màmá ẹ ní sùúrù sẹ́gbẹ̀ẹ́ títì lẹ́wà ni. màmá ẹ ní sùúrù ọmọlọlá àwẹ̀rò. ọmọlọlá àwẹ̀rò. ọmọlọlá àwẹ̀rò. láti bo láti akẹ́dẹ̀mí owó di akẹ́dẹ̀mí. ẹ wá gba léèsì. màmá léèsì ọ̀pá márùn-ún tó jẹun dénú láti pest fabric ní ká ẹ wá gbà aago mélòó ni wá lọ́la. ẹ lè wá láago tó bá wù yín aago kò wù nìkan ni ẹ mọ̀ wá ẹ béèrè ẹwà èdè. ẹ lè wá láago tó bá wù yín àmọ́ kẹ́ bá wà lóru ẹ wọ́n béèrè ẹwà èdè tẹ́ bá ti dé. ọjà ẹ ṣe ojú ẹ̀ lójú ojú èkó. oya oya. lẹ́yìn ẹlọ méjì àbí mẹ́ta yìí ká máa lọ. ká máa lọ. omi pọ̀ lámì. ok hello. hello. hello. hello. Ah. hello. hello. hello. hello. orúkọ yín. hello orúkọ mi ni Motúnráyọ̀ Adésàyà. láti ring road. láti ring road. Adésàyà ẹ wá gba tíjà ẹ wá lọ gbẹ́dìyẹ. ẹ wá lọ gbádìyẹ. ní MPG camps. orúkọ yín alàgbà. oya oya oya oya. my name is Moses Alabi Isama. ìṣòyìnbó lẹ fẹ́ sọ ni. Moses Alabi Isama. Isama. Isama. Isama. okay ẹ ṣe Yorùbá. I'm from Delta sir. from Delta. yes sir. All part of Delta. I'm from Kwale. Kwale. Yes. Okay. Okay, this man is from Usoko. Okay, that's right. That, you that's, understand your, his language? I don't. I grew up here in Ibadan. In Ibadan? Okay. Uh, okay. ma, má ma, so. má sọ kí ni. Kápẹ́ ti grow up. Jájọ sọ Ìbàdàn síra wa. so Mo gbọ́ gbogbo nǹkan tẹ̀ sọ but I can't. Uh, o lè sọ padà. I can say it back but not. ẹ máa sọ bó ṣe wù ọ. ok orúkọ àti iléeṣẹ́ tẹ wá ṣojú. <laughs> ok like i said my name is moses alabi sama. ok iléeṣẹ́ wo lẹ wá ṣojú. i'm the founder and head of trainings at digital marketing training institute bodija ibadan. digital okay. marketing training institute bodija ibadan. kí lẹ ń ṣe ń bẹ̀. we teach people okay. how to make money online using digital marketing as the medium. iṣẹ́ sure kí ni ten one minute kí ni digital marketing. digital marketing is just a medium in which you use to promote products and services. like I was coming now from the University of Ibadan area from mm. University of Ibadan to this place you can count over fifty billboards. Yeah. now the world has gone digital. Hmm. Those are all the things we try to show people. There are many opportunities online that many people are missing out, and we came to talk about that. Is okay. your institute registered in Nigeria? Yes, Jobs Bridge Digital Marketing Academy is okay. a okay. in Nigeria. Ọya oh, ẹ eh, eh, enlighten àwọn ènìyàn hmm. Okay, now basically there are lots of unemployment in Nigeria, of and people will say the economy is bad. Yeah. Now, when people say the economy is bad, what it basically means is they're expecting that their major source of income is from this economy. Yeah. But we know that there are over 7 billion people in the world. Mm. Your money shouldn't be focused on the economy of Nigeria because people can make money in dollars. Okay. So why should you be focused on making money in this economy? And for example, many governors will say they are going abroad to look for investors. Mm. We don't really need to go abroad to look for investors. If you mm. know how to make use of mediums like YouTube and blogging, many other things you can do online, you can make money in dollars and you don't really have to leave the comfort of your home like I said, with the massive unemployment in the country, that's why we came up with this program that I came to talk about today on this uh, platform. Now, mm. our digital marketing training actually costs 120,000 naira, ah. but that is on the high side for many people. Yes. Now, so our plan today is to offer 85% discount on our training. But because you see, our focus is actually graduates. Share mm. is there any assurance that you're going to make your after money, the uh, training, after the training that you're going to make your money. You got them engaged. We are not just focused on training. Is this specific one? We are focusing on digital marketing training and recruitment. Okay. You see, many people say there are no jobs, but in digital marketing, we have more jobs than people who are qualified. So that's the major problem we're having, and we are going to go through a process of selection. Like I said, 85% 85% uh, discount. It doesn't mean you just walk in and take it. We are inviting them to write a scholarship okay. exam. We How? want the best of the best. They will come in, write an exam tomorrow. Okay. Now, after writing the exam, we will then send you a message to say you qualify for this 85% scholarship because we are looking for the best of the best. Which and those kind of scholarship are you talking about? Scholarship the 85% scholarship you are talking about, like I said, our training fee is 120,000. Okay. Now, this scholarship gives you 85% of that money, which means you will end up paying just a okay. sum of like 18,000 naira. Okay. But you see, we don't want everybody. We are hmm. focused on graduates. So, hmm. the, uh, the, exam is coming up tomorrow? Tomorrow, 12 noon. Where? Between 12 and 2 at Digital Marketing Training Institute, Kongi Bodija in Ibadan. So, how, how do I qualify to, you know, for the exam? You, you must have graduated with a minimum of 2 2 or lower credit okay. and not more than 30 years old. Okay. Yeah, that's basically that's why I said this training is basically for graduates okay. because we want to work with them to get trained and recruited. That okay. is basically our okay. plan, and we are thinking of setting up a portal where people who graduate from this training can get recruited. Can you describe the venue very well for now? if you if you get to Bovas filling station in Bodija, there's mm-hmm. only one Bovas filling station. They are presently reconstructing it. Once you mm-hmm. drop there, the next street is called Obey Street. Mm-hmm. Once you walk into that street, you're going to see an hotel. The next building after that hotel okay. is our training. You have building. a telephone number? Yes, sir. Okay, what's your phone so number? Our phone number is 090 Thank you. Thank you very much. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. ìgbádùn yẹn dùn yàtọ̀ nílùú ìbàdàn mo jẹ títí mo tún rà lọ sílé. mo ra kékeré ripples ripples restaurant oúnjẹ aládùn tó dára fún ara ni wọ́n ṣe ripples ripples restaurant. Ripples restaurant. oúnjẹ Ripples yàtọ̀ àjẹpọ̀nù la wọ́n so jẹ́ àárọ̀ wa gbé fún ni lọ́fíìsì oúnjẹ ọ̀sán tàbí talẹ́ ìwọ pìyàn láàrin ìṣẹ́jú díẹ̀ oúnjẹ ti kàn ọ́ la Ripples ní sóúnjẹ tó da fún gbogbo ọ̀tọ̀kùlú àti gbogbo ẹni tó mọ yìí oúnjẹ tó da níbi àríyá gbogbo àti ọwọ́ à ń bẹ̀ restaurant ti ń se oúnjẹ fún ìgbàlejò ráńpẹ́ wọn kọ́ni lẹ́kọ̀ọ́ bá ti ń se oúnjẹ tó da cocktail àtúntò da ní mímu lóde restaurant ń pèsè wọn láti jẹ̀gbádùn tí ọ̀lẹ́lẹ́gbẹ́ restaurant and celebrity lounge tó wà nílùgbẹ̀ tàbí èyí tó food court ní bódìjà àbàdàn láti láti pè án fún oúnjẹ o oh eight one six nine six zero seven two five six o oh nine o oh five one zero zero one six nine three o eight o three five three six three three five zero Ripus restaurant bó o ti ń fẹ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ń ṣe. ó yá ní wìtí gọ́dún oníwòsàn látúndé lóṣù yìí o ìnà mọ́kàndínlógójì ara rẹ̀ yóò tó gbé gbogbo ìnira mi kálú wá gbọ́ iná ìnira tí ń ju ọ̀yẹn ó kéré sí abúgágà abúgágà aná amáṣepa aná ajọ́ni irun tí ń gbé náà mi ń gbénu wòlíì jíwádìí òye jp bàbá àṣà kìkì ọ̀rọ̀ yóò gbé ìnira yẹn mi kálú ní sóòrù tá a pè ní olúwa ara ni mí sọnígbàwọ́ mi. èmi ò ṣe tán kú i beg i no ready to die o alẹ́ mi ò ṣe tán kú jésù kristi ló sọ wípé èmi kọ́ ni kú kan ọ̀rẹ́ wa yẹrí ẹ wá fàwé ìdágúnlẹ̀ ohun ìfarapaya ní sóòrù olúwa ara ni mí sọnígbàwọ́ mi èmi ò ṣe tá a kú. ẹlẹ́ẹ̀kan lóṣù tí ó wáyé lọ́jọ́rú wednesday ọjọ́bọ̀ thursday àtọjọ́ ẹtì friday jímọ̀ tó bá kẹ́yìn oṣù látàgò mẹ́wàá alẹ́ wòlíì àjíire jéhùn adéoyè jp tọ́nu sí fún yóò fi ìrọ̀rùn atura pẹ̀sẹ̀ nínú olùpilẹ̀sẹ̀ dá ẹni tí í ṣe jésù dípò ònira yẹn tètè dé sórí ilẹ̀ agbára àjínde ní with god kaago mẹ́wàá ló tó lù sọ ní with god bus stop níwájú léèpo doyin ẹ̀yìn léèpo doyin gangan ní with god kalẹ̀ sí bàbí ní challenge wo road expressway nílẹ̀ ìbàdàn ọjọ́rú ọjọ́bọ̀ àtọjọ́ ẹtì jímọ̀ sẹ́yìn ohun tún ní ìṣòro yìí méjì. ìṣòro olúwa ara ni mi sọ nígbàwọ́ mi. èmi ò ṣetán kú. fọwọ́ kalẹ̀ kó o fi bàyà o ti ta tuurutu ọ̀nà ọ̀la òṣòro bá àbá jìnnà sáwọn tó mọ̀nà torí pé kìràkìtà ọ̀mọ́là ká ṣiṣẹ́ bí ẹrú òdà nǹkan láti wá roko délé ajé mú kí ọ̀làgùn àṣírí ẹ̀ ọwọ́ rẹ ló wà láìmọ̀ ṣé a kì í dàgbà má kí mọ̀ rìn èyí tá a mọ̀ ṣàgbà ẹni tí ìmọ̀ àwòdànù orin àgbọ́dàálẹ̀ tó fi mọ́ àwòrán àwòdàbọ̀ lórí ayélujára pẹ̀lú òbítíbitì o bá Instagram Facebook Twitter YouTube àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ibi ìdánilẹ́kọ̀ọ́ ni kó máa bọ̀ tí ó wáyé ní gbọ̀ngàn KS Motel tó water garden ìbàdàn. ní wednesday ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kínní january twenty seven. bẹ̀rẹ̀ láago mẹ́wàá àárọ̀ gẹ́gẹ́ láàrin wákàtí márùn péré gbogbo àṣírí bá a ṣe lè pawó lórí ayélujára tí máa ń ṣílẹ̀kùn ọ̀la fún ni ní ó hàn sí ọ láìfi gbà kan bọ̀ kan nù. ẹgbẹ̀rún mẹ́ta three thousand naira péré lówó dánilẹ́kọ̀ọ́ fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ pè zero seven zero six three two four seven three eight eight zero seven zero six three two four seven three eight eight Amad Consultant Limited lóṣù onígbọ̀wọ́ ẹ̀ ọ̀nà ọ̀la ó ti dìrọ̀rùn. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. la fẹ́ ṣe fún àwọn olólùfẹ́ wa tó wà lórí Facebook o oh. ẹ jẹ́ ká wo nǹkan kan ṣe láàrin ìṣẹ́jú kan àbí méjì. a ti sọ nípa recharge card báwo la ṣe fẹ́ ṣe. wọn ọdẹ tí àti rẹ tó signify pé o ní intention láti máa fún wa. bóyá kí station kọ́kọ́ handle yẹn ná for now. ẹ wọn data làwọn five thousand data làwọn náà ń lò tí wọ́n fi ń. káàdì five thousand fún gbogbo network network mélòó là ń lò mẹ́rin àbí. báwo la ṣe fẹ́ ṣe a máa dà síbẹ̀ ni fásitì kìnìún dání ẹni kọ́ bá ti kọ́kọ́ eh, lóde ẹ̀hún eré tiẹ̀ nù. ok hmm. pa. pa lọ́ra lọ́gẹ̀tì ẹ̀. ìlà tí máa ṣayé yìí sí o kò yé mi ìlà tí máa ṣayé yìí sí o kò yé mi. ẹ̀sọ́ pẹ̀lẹ́ ló yẹ ká ṣe. ayé gba jẹ́jẹ́ ẹ̀sọ́ pẹ̀lẹ́ ló yẹ ká ṣe. ayé gba jẹ́jẹ́ ilé ayé dá wáyé o. ayé yìí ogun ni ayé tó tán ayé tó máa lé. kí láti máa ṣayé yìí sí o kò yé mi the fastest ah, finger la máa recharge yín directly o. a ní recharge yín a máa fi síbẹ̀ ni o. a máa fi síbẹ̀ ẹ má bínú o. a ní pe nọ́mbà yẹn jáde o a máa tẹ a sọ síbẹ̀ yẹn ẹni bá ti kọ́kọ́ lóòdù ẹ̀ ni o àbí báwo ni ká ṣe ṣe. ẹ àwọn ẹnjìnìà wọn bá ṣe máa ṣe. ok mm. so ẹ̀yin tẹ́ wà lórí facebook ẹ máa gbáradì í lẹ̀. sẹ́rí a máa fi nẹ́tíwọ̀kì yẹn sókè so mtn nǹkan nǹkan á tò lera wọn. á tò lera wọn. so a kàn dá sí yín. a dá sí àwa níkọ bóyá MTN ni o ah. Glo ni o ah. ẹ ẹ ẹ kàn máa ẹ ẹ tẹ ẹ èyí tó bá ti wọ bẹ́ẹ̀ ni bó ṣe lè ṣiṣẹ́ nìyẹn. wọ́n máa jà sí. wọ́n wà á rí ẹni tí ń fi kàn ṣáàmù nọ́mbà kan bẹ́ẹ̀. tí fóònù ẹ̀ jẹ́ MTN tí ọmọ lòdù Glo. yóò mọ lòdù Glo so àáfi síbẹ̀ àwa ní kọ MTN ni o Glo ni o àní kọ́ sí so ẹ sáré ẹ sáàwọ sàṣàdé ló lè lòdù gbogbo ẹ̀ lòdù ẹ̀ ń tá ṣe nù. sáré yìí sí o kò yẹ my god. <laughs> ìyẹn dùn ìyẹn dùn kí ló wí. ṣé mi náà lè lòdùn bẹ́ẹ̀. tó o ní fóònù ni. o ní fóònù náà. o mọ lòdòńdò. Ah. ṣé fóònù tọ́lọ́sọ́bẹ̀ rẹ iná ní fóònù. mo jẹ́ lọ́dọ̀ wọn dájú pé bàbá yín yẹn tó wà lórí ìkíní yẹn ó ti sáàsì mi. mo ti wọ̀ ọ́ láàárọ̀ yóò sáàsì mi. ṣe é rí i pé ọmọ kékeré tó bá ti ń wo tó bá ti ń wo bàtà bàbá ẹ̀ hmm. tó pé nǹkan míì nírò fún bàbá. ẹ eh, kò ní kó tètè lọ. nù mi rò bẹ́ẹ̀ o. n tó ń sọ ni pé kò pé kò bọ̀ fún un. èmi mm. fi gbogbo ẹnu sọ̀rọ̀ o. àmọ́ ìgbà wo náà ni àwọ̀kù aṣọ àwọ̀kù bàtà ó tó tán ní ọ̀rọ̀ rẹ̀. mo eh, iwájú rẹ̀ ni kò tí wọ̀ mí lẹ́sẹ̀ dáadáa bọ̀ mo gbé àǹkà wá sínú ẹ̀. mo kàn béèrè ni àwọn owó táwọn èèyàn tó wá síbí ń fún ọ ìwé kójọ kọ lọ ra bàtà fún ẹ níjọ́ wo ni àwọ̀kù bàtà àwọ̀kù aṣọ yóò tó sú ẹ àjẹkù oúnjẹ àjẹkù dónàtì. kọ́ tí ẹ máa fi ọ̀rọ̀ mi ṣàwọ́kọ́ ṣe. Ah, bẹ́ẹ̀ máa fọyà ọ̀rọ̀ ṣàwọ́kọ́ ṣe èèyàn fẹ́ kó sí kànga àgbàlódé nù ah. tọ́rọ̀rọ̀ tiẹ̀ òrìṣì sí ṣàwọ́kọ́ ṣe ojú ní pẹ́ẹ́bí ẹ̀yẹ náà ọlọ́run ọmọ bí o ti ń bọ̀. ẹ̀rú wa ni. àtọgbẹ́nu ah, òkè bẹ́ẹ̀ tí tọ́sọ pẹ́náìtì nù. ok níbi némi gbèsàbí eh, ok à ń lóhùn ẹ ṣe ha. no omi ọkílẹ̀ gẹ́gẹ́ ni ohun tí mo mú wáyé ni àwọn tí ṣòkòtò mú wáyé ni ṣòkòtò mú lọ sí ọ̀run. tòótọ́ ni wọ́n pè é Eh, àwọ̀ tí tòtò mú wáyé ni tòtò mú eh, wáyé ṣe sòkò àwọn àná ṣe ní sèǹtì ó yàtọ̀ síra wọn. ilé tí máa ṣayé sí o kò yé mi. wọ́n ń ṣiṣẹ́ wọ́n ń ṣiṣẹ́ lórí ìyẹn lọ́wọ́ ọ̀rọ̀ kan wà tá a jẹ kù lọ́jọ́ Tuesday tó kọjá. ìkan wà tó yẹ ká gbẹnu lélẹ̀ ni ṣùgbọ́n ká má dàbí ìgbà tí à ń overflog issue ọ̀rọ̀ security ìlú yìí hmm. òun làbá ní ká dẹnu lé again ṣùgbọ́n kó má dàbí ìgbà táwọn overflog ẹ̀ Alhaji Abolade Salami ti mú láàárọ̀ wọ́n ti mú débì kan ká tún á tún dẹnu lé léni pé ẹ jẹ́ ká jọ ṣe àjọrò lórí ẹ̀ á dàbí ìgbà tí èèyàn overflog ẹ̀ ẹ jẹ́ ká fi í lẹ̀ níbi tó dé ká sì ní ìgbàgbọ́ yìí pé Ọlọ́run á bá wa wá ojútùú sí i èyí tí mo sọ fún ẹ láàárọ̀ hmm. lára wa náà ń gbàbọ̀dé fún ara wa o wí bẹ́ẹ̀ lánàá ṣẹ́gun ah, ah. lára wa ń gbàbọ̀dé fún ara wa Eh, fúlàní eh, bòròró ńlọpọlọpọ ń pariwo ṣùgbọ́n hmm. ẹ̀yà yorùbá míì tún jẹ́ agbódegbà tó jẹ́ pé àwọn ní òpó lè wájà tó ń tún polóko wá mú. bẹ́ẹ̀ni tó jẹ́ pé àwọn ni ó fún wọn ní information bí wọ́n ṣe rìn. àwọn ni wọ́n sọ ọmọ olówó àwọn ni wọ́n sọgbà tí ẹnìyẹn ó rìn jáde. tẹ̀lé rí mú. so nígbà míì tá a bá pariwo pé a fẹ́ restructuring kan ṣe àtúntò lẹ́wà nàìjíríà táwọn ò bá ṣe àtúntò ara wa gan-an orientation tiwa gan kó múnádóko kò sí ni bí ìgbà téèyàn fi pọ̀ lù pè ní ọlọ́run ó ṣàánú wa. then ọ̀rọ̀ tí ó tiẹ̀ wá tóbi jù ńbẹ̀ tá a bá ní ká tún gbé yẹ̀wò ńrọ̀ lẹ́yìn mi bá ní ká gbẹnu kúrò ńbẹ̀ nípa ti mọ̀lúù tó ń ṣe gá sórí oko tí àwọn èèyàn wa ń sọ pé àwọn awòye ká máa dúpẹ́ lọ́wọ́ àwọn gan ni. Hmm. torí pé tí màálù ò bá ṣe gá sóko tẹ́lẹ̀ gbin iṣu sí tẹ́ gbin àgbàdo sí. Si pé màálù wọn ló jẹ́ kí ilẹ̀ yín lọ́ra. ẹyin tí wọ́n ń sọ ẹyin tí wọ́n ní wọ́n ń wí nù pé ó ká máa dúpẹ́ lọ́wọ́ wọn. gbogbo igbó ní nàìjíríà wọn làwọn ní hmm. wọn láwọn èyí tẹ̀dó sáàrin ìlú wọn ní àdámọ̀ àdámọ̀ táwọn ní hmm. wọn nínú igbó làwọn mọ̀ ń gbé wọn níbi bá fáwọn lẹ́kọ̀ọ́ àwọn ò ní lọ bẹ́ẹ̀ fáwọn ní ìlú àwọn ò ní lọ ṣùgbọ́n ibi tí ẹran àwọn ò ti mọ̀ jẹun wọn níbẹ̀ ṣe ń bímọ tẹ́ ń fún wọn lóko làwọn náà máa ń fún ẹran wọn lórúkọ mi ò àmọ̀ bó kọ́ wọn jẹ́ yínká ṣẹ́gun wà nù ẹran wọn kanú àwọn ẹran ọmọ jáyé fẹ́lẹ́ báwọn. ẹran wọn jẹ́ bámidélé fẹ́lẹ́ fẹ́lẹ́ fẹ́lẹ́ wọn ẹran wọn mọ̀ gbéra báyìí ní ọmọ gàdí ní ọmọ gàdí. kí la ti máa ṣayé yìí sí o kò yé mi. kí la ti máa ṣayé yìí sí o. ṣẹ́gun ẹjẹ́ àfihàn lẹ̀ ẹ jẹ́ ká tẹ̀síwájú ká fọwọ́sowọ́pọ̀ lórí ọ̀rọ̀ ààbò kí ọlọ́run gbàkóso tába ní ká ẹja ẹja ẹja ṣekú jìnnà bẹ̀. ẹja ẹja fi sílẹ̀ níbi tó dé dúró yìí asọ́ lábẹ́ òkúta àwọn èèyàn gbà gan-an ẹja kúrò lórí ẹ̀ pẹ̀lú ètò tí ó ṣẹ̀ṣẹ̀ jáde lọ́sàn-án pẹ̀lú breaking news tí wọ́n ní ìgbésẹ̀ tí ààrẹ wa tí wọ́n gbé pé hmm. àwọn service chiefs wọ́n hmm. ti wọ́n ti pààrọ̀ wọn hmm. lọ́wọ́lọ́wọ́ báyìí breaking news tó ṣẹ̀ṣẹ̀ ń jáde ni wọ́n ti pààrọ̀ àwọn ọ̀gá ológun kí a ká ní ìgbàgbọ́ pé ohun gbogbo yí padà sí dáadáa ètò ààbò tún yóò gbé pẹ́ẹ́lí àwọn ìṣọwọ́ ṣiṣẹ́ wọn ó tún yàtọ̀ ẹ jẹ́ ká ní ìgbàgbọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n síbẹ̀ náà bòròró fúlàní ẹ má jẹ́ àgbàgbé o wípé a ti wọnú ara wa bòròró ti fúlàní ti fẹ́ yorùbá yorùbá ti fẹ́ fúlàní. ìyàtọ̀ wà láàrin bòròró àti fúlàní o. èyí ah, tí wọ́n ẹ máa tẹnu mọ́ bẹ́ẹ̀ látàná. wọ́n ní ẹ̀yà wọn wọ́n ní wọ́n póríṣi mẹ́ta o wọ́n ní haúsá dá yàtọ̀ fúlàní ọ̀tọ̀ ọ̀tọ̀ ní bòròró o kódà àwọn fúlàní ní bòròró a tún máa gbẹ̀mí àwọn àwọn fúlàní bẹ̀rù bòròró wọn láwọn bòròró ni ah, wọn ah. tán bá fara kan ewé wọn ó pòórá. mi ò àmọ́ yòó sínú oníwàásù láwọn lọ sí ọ̀nà wọ́n ń torí òkèèrè ó bọ̀ wọ́n débì kan wọ́n dá wọn dúró wọ́n ní sàn pariwo awó awó awó awódà awódà. Ah, ẹ bá sọ pé pẹ́pẹ́ yẹn lè yín sùn. wọ́n ní bọ́n ṣe súnmọ́ wọn báyìí ẹ lè mọ bí wọ́n gbà lọ wọ́n ti wọgbó kọ́ṣọ́ báyìí tán gbọ́ pọ́lọ́pàá ń bọ̀ kọ́ṣọ́ tán wọgbó báyìí ẹ lè rí wọn mọ́. wọ́n sì ti kó awó lọ. wọ́n ti kó awó lọ wọ́n ti ẹ̀tọ́ ah. ọmọbìnrin tó tẹ̀lé àwọn oníwàásù wọ́n ní bá ṣe ń ènìyàn fẹ́ ní fọ̀rọ̀ o ọba sọrí ẹni ayé ayé ayé ayé ta wa o. ọlọ́run ṣàánú wa ọ̀rọ̀ kan wà tá à ń yẹ lẹ́nu lọ́sẹ̀ tó kọjá. à ń sọ̀rọ̀ nípa bí ìgbéyàwó ṣe ń forí sánpọ́n pàápàá jùlọ nílẹ̀ òkèèrè. àwa mm. mú case study Canada torí ìròyìn tá a gbọ́ láti bẹ̀ òdò mọ́ èèyàn náà. ṣẹ́rí àwa ń sọ yẹn lọ́wọ́ ni èmi àti láyínká tún wá sọ̀rọ̀ kan nípa ti arábìnrin kan tó fọ̀rọ̀ lọ̀ pé ó dòwò lòun dọ̀rùn lásì lórí pé kọ́kọ́ ó lọ wá àtijẹ àtimu nílẹ̀ òkèèrè kó sì bọ́ há sọ̀hún ọmọ méjì ti wà lákàtà rẹ̀ ọmọbìnrin yìí sì ní ọ̀dà bíi igbin. ó ní ẹwà. wọ́n kọ́lé o wọ́n ní mọ́tò o hmm. ọmọ bíi méjì ní ń gbé lọ skul hmm. àmọ́ láti bíi ọdún kọkànlá láti bíi ọdún méje àbí mi ọdún mẹ́sàn-án. ọkọ ọkọ ti wà nílùú òyìnbó. bó o ní ó ṣe cope àwọn tó bá ti lákọjá ni ó sì lọkùnrin méjì ò ní gorí òun. ah bó ni ó ṣe cope. ọkọ sì rèé wọ́n ní ìyàwó alákọ̀ọ́kọ́ wọn ló kóba tán díẹ̀ wọ́n ní ó fẹ́ yàwó míì lọ́hùn. lọ́hùn ẹ láti gbàwé ọmọ lọ́mọ. wọ́n ní ta alákọ̀ọ́kọ́ yẹn kóba tán díẹ̀ ló kù. oríboríye ló fi bọ́ta oríboríye wọ́n ní ó ti wá tún fẹ́ ìkejì lọ́hùn náà ṣùgbọ́n ìyàwó tó wà ní nàìjíríà ọkùnrin méjì òwòrò ó ti bẹ́lẹ̀ dá ìpinnu pọ̀ ọkùnrin ó wá ń bẹ ọkọ ẹ̀kọ́ wálé ọkọ ìwé ò sì tí ì bọ́ sí lọ́hùn láti pé kọkọ wálé. wọ́n ní ó nígbà míì tara bá ṣe òun títí báyìí hmm. ó lóun ó sì bọ́ sí balùwẹ̀ òun sì wẹ̀wẹ̀wẹ̀ òun fẹ́ dẹja hmm. wọ́n nígbà míì kíní àbólíkì ni àwọn ọmọ fẹ́ fi máa ń fi sí. ṣẹ́gun. ebi tó sọ ni àbẹ́ wa ni ṣẹ́gun tó mu. ọ̀ ń ah, pọ́nrọ̀. ẹ̀yin tẹ́ ẹ̀ ń wò wá nílé. tẹ́ ẹ̀ ń gbọ́ wa ni. mo dákẹ́ mi ò sọ nǹkan kan. ò lè dákẹ́ ààbò ah, ní kí ti go. wọ́n lẹ́nìkan ló kọ́kọ́ sọ̀rọ̀ pé bẹ́ẹ̀ bá fi si pé tí omi bá ti jáde pé ara èèyàn wálẹ̀. wọ́n làwọn tẹ́yìn mú èèyàn bá ní kàtá àbí. tó bá lọ́ọ́ fèkì ni. wọ́n nígbà táwọn dán o. I surrender, I surrender. mo ní kì í so oúnjẹ rẹ̀ lẹ fún. kí ló ń jẹ rẹ̀ wọ̀dá mo ní òkèlè òkèlè tẹ ẹ bù fún ó ti tóbi jù yóò pọ̀ fún lù. ẹgbà jẹjẹ ẹ̀sùn pẹ̀lẹ́ ló yẹ ká ṣe. wọ́n láwọn ọdọ hospital dẹ̀wọ̀. wọ́n á nu kúrò ń bẹ̀. nígbà táwọn ọdọ hospital doctor sọ pé ah. ayé yìí ọkùnrin ayé tó. Ah, ah. mo ti pa máìkì ẹ ò lè kó bá mi. dókítà ni ta lọ́kọ yín. kí ló ti máa ṣayé yìí sí o kò yé mi ẹni tó kó bá lòun wá ò lè kó bá mi. àwa béèrè pé tẹ́ ẹ bá ti larú ẹ̀ kọjá rí ẹ jọ. tọkọ yín travel tọkọ yín máa ń travel dáadáa àbí tọkọ yín lọ ìrìn àjò tó ti wá fi yín lẹ̀ fún ọjọ́ pípẹ́ kí lọ̀nà àbáyọ ah, ṣé kí o hmm. lè di èèyàn láti pẹ̀sọ lórí rédíò. wọ́n nígbà míì báyìí àwọn lọ bá pásítọ̀ ṣọ́ọ̀ṣì àwọn táwọn dìmọ̀ lẹ́sẹ̀ táwọn bẹ̀rẹ̀ sí ní sunkún ni pásítọ̀ ní kí làwọn afẹ́ ṣe báyìí kí làwọn afẹ́ ṣe báyìí wọ́n lọ́kọ̀ àwọn náà tó bá wá tún wá ṣe fídíò kọ̀ ńgbà míì yóò bá ní ẹ eh, ha i wish i can help you làwọn bá ní ha so o lè help mi báyìí. so ìlérí tó wá bẹ́lẹ̀ dá ìpinnu tó ṣe wípé hmm. ọkùnrin méjì ò ní gorí òun. àwọn èèyàn sì jẹ́ kó gbádùn. ó sì fáìn bí egbin ẹni mímọ̀ ni bí wọ́n bá bí wọ́n bá wẹ̀ fógun wàláyé ogun ogun ó dáwọ́ dúró ni. Ah, ogun ó dúró tọ́ bá wẹ̀ fáwọn fúlàní gan-an láwọn bòròró mhm. wọn kẹrẹ wọn gbàgbọ́ mi lọ yìí ayé tuntun ayé máa le ayé tuntun ayé tuntun ayé máa le. ìyẹn ìkan ìkejì àwọn èèyàn tí wọ́n wà ní ìlú òyìnbó tó yẹ pé wọ́n ṣe wàhálà lórí àti mú ìyàwó wọn kúrò ní nàìjíríà tí ìyàwó padà dé ìlú òyìnbó canada èyí náà ni hmm. tí ìyàwó wa padà wá dé kò dèrè tó yẹ pé eh, kò sí ni ó padà wá dọ̀gá ó padà wàá dọkọ máa hmm. ẹni tó mú kúrò ní nàìjíríà lọ́wọ́. láyìnká à ń hmm? sọ̀rọ̀ lọ́wọ́ ẹnìkan fàtẹ̀ iṣẹ́ ránṣẹ́ sí mi ó ní ọdún kẹtàlá rèé nílùú London. tí táwọn ti wà ń bẹ̀ sọkùnrin àbúrò ìyàwó ọkùnrin ni ìyàwó wà nàìjíríà wọn làwọn ò tiẹ̀ tí ìmọ̀jọ́ táwọn ò tó wálé torí pépà ò tí ì bọ́ sí. ìyàwó wọn dẹ̀ wà nàìjíríà. Ah, ṣe é ṣe owners atonas risk atonas risk car park at owners risk. òun ni hmm. ìyàwó téèyàn filẹ̀ báyìí. fifteen years ago. thirteen thirteen kí ni ah. àmọ̀ràn tiẹ̀ tiẹ̀ fún ẹ ní tàtí yẹn. oní tẹ̀tí ẹlòmíì gan onífọ̀ gan kan bàjẹ́. bọ̀dá bọ̀dá tó ti wà ní London ṣé àwọn ò ṣe nǹkan kan. ṣé lọ́hùn. lọ́hùn. Ah, wọn ò lè fojú wọn búra. Hmm? Ah, wọn ò lè fojú wọn búra. ṣé wọ́n lè mú mi radiator. Hmm? wọn ò lè mú. wọn ò lè mú. Mm. ọ̀dà ìyàwó wọn tó wà ń bí. kí ni yìí complex o ṣé lè ṣe pèsè. sẹ́rí ká mọ̀ ṣe bẹ́ẹ̀ ni pé ó lé àdàm pope attitude yìí ká mọ̀ ẹja sọ reality fúnra wa kí lọ́nà àbáyọ. hello. hello. mr sunday láti olúwo. ẹ ra o. arábìnrin yẹn yóò máa gbàdúrà fún agbára ọlọ́run láti gbé dúró. agbára ọlọ́run láti gbé dúró yóò gborí òkè lọ. agbára ọlọ́run láti gbé dúró. Mm. ẹja ẹja wà realistic náà àwọn nǹkan kan wà tó jẹ́ pé ẹ̀sìn bò wá lójú ẹja sọ tó tọrọ fúnra wa. reality reality ọ̀nà ah. àbáyọ ẹ jẹ́ ká face reality mm. is either ká ẹni kó lọ fẹ́ lòmíì àbí kọkọ ẹ mọ́kàn kúrò níwèé kó máa bọ̀ nílé. ọkọ wa wo years tó fi dúró. ìwọ fọ̀rọ̀ yí alẹ̀ tí o bá fẹ́ kẹ́lòmíì mú ìyàwó òun kó kúkú fi ọ̀rọ̀ tí ìwé ò bá. ọkùnrin yóò sì bínú bíi ẹ lẹ́ bọ̀dá. ọkùnrin ló bínú jù. ṣe wà ókè. ṣàlàáfíà lẹ wà. mo wà dáadáa. orúkọ tí ẹ ṣe jọpa ju wọn báyìí. gan ẹ tún wá lè jí. orúkọ tí. orúkọ tèmi ni ọlálẹ́kan jagunmadé. ok ah, àbúrò pajúwà náà ni. bẹ́ẹ̀ni ok ok. mo wá aṣojú fún iléeṣẹ́ madé property and real estate. ok ẹ ṣàlàyé fún wa nípa iléeṣẹ́ yín. Uh, iléeṣẹ́ wa jẹ́ iléeṣẹ́ tó tó wà fún real estate consultancy a dẹ̀ ti wà láti bí ọdún mẹ́wàá sẹ́yìn ah, ah. a wá wò pé àsìkò tó ká wá polongo fún aráyé. a jẹ́ pé ẹ ti ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀ bẹ́ẹ̀ni báyìí ralẹ̀ bẹ́ẹ̀ni torí ìyà ti ń jẹ àwọn èèyàn lórí àwọn àìṣòdodo tó ń ṣẹlẹ̀ nínú property and real estate consultancy àwọn mú wà fún àwọn tó ń ta ilẹ̀ tó fẹ́ ta ilẹ̀ tó fẹ́ ra ilẹ̀ tó fẹ́ ra ilé àti tó fẹ́ ta ilé bẹ́ẹ̀ dẹ̀ ni iléeṣẹ́ wa ń ṣe processing àwọn dọ́kúmẹ́ǹtì tó wá tó jẹ́ new fún lórí ilẹ̀ àti ilé bẹ́ẹ̀ ni. so kì í ṣe pé bóyá yìí ní estate tẹ́ ẹ fẹ́ dá estate ilẹ̀ o ẹ̀ka wàá ralẹ̀ nínú estate yín o. rárá o wà ní estate nǹkan tó ṣẹlẹ̀ ni wípé vacuum táwa wá fíù ní real estate consultancy. okay. ilẹ̀ wà jàǹtìrẹrẹ bẹ́ẹ̀ dẹ̀ ni ilé wà jàǹtìrẹrẹ ṣùgbọ́n ìṣòro àìlèsòdodo àti ilà ìlú ọmọ onílẹ̀ àbí kí wọ́n ta òfegè fún ẹlòmíì hmm. ni ò jẹ́ ẹlòmíì fẹ́ invest sínú real estate ẹlòmíì dẹ̀ fẹ́ kọ́lé ṣùgbọ́n àwọn ìpèníjà yẹn ló fún wọn ní setback bẹ́ẹ̀ ni àwa gẹ́gẹ́ bí iléeṣẹ́ tó ní orúkọ vacuum yẹn la fẹ́ fi pé ìwọ tó fẹ́ ra ilẹ̀ hmm. ilẹ̀ tó lè ra lélẹ̀ yálà tó bá jẹ́ pé residential ni o àbí commercial hmm. ìwọ tó fẹ́ ra ilé tó bá jẹ́ pé investment purposes ni àbí ibi tó fẹ́ gbé a máa sọ fún ẹ because ìṣòro tó wà lórí pé ká gbẹ́lẹ̀ sí ẹ̀yìn odi ká máa ta lẹ́stéètì ni pé ẹlòmíì wà tó jẹ́ pé ilẹ̀ tó fẹ́ rà ilé gbígbé ni ó dẹ̀ fẹ́ gbé láàrin ìlú nígbà tẹ́ bá ti kọ́ ẹ́stéètì sí inú gbó hmm. tẹ̀dẹ̀ ta fún hmm. kò ní. a jẹ́ pé tí n bá gbọ́ yín yé iṣẹ́ ti yín ẹ̀yin dá dúró pé ẹni tó bá fẹ́ ra ẹni tó bá fẹ́ talẹ̀ rẹ̀ ẹ lè wà láàrin àwọn méjèèjì. bẹ́ẹ̀ni aláàrin bá fẹ́ ra lé àtẹnifẹ́ ta lé ẹ wà láàrin àwọn méjèèjì. ẹ dẹ̀ ti ṣeṣẹ́ ìwádìí lórí àwọn properties yẹn pé kì í ṣòfegè èèyàn ní ìràkọ́ kábàámọ̀. bẹ́ẹ̀ni torí a ní àwọn àwọn tó ní ìmọ̀ ìjìnlẹ̀ nínú ọ̀rọ̀ ilẹ̀ àti ilé bẹ́ẹ̀ ni ní wa bẹ́ẹ̀ ni. good níbo lọ́fíìsì yín wà sá. iléeṣẹ́ wa wà ní nọ́mbà eighty one ní ẹ̀gbẹ́ Ìbàdàn tí abádéwòrò lápàbó ni. téèyàn bá ń wá yín bọ̀ bí àwòlẹ̀ yẹn ṣe lè. téèyàn bá ń bọ̀ láti ìwòrò tó ń lọ sí gate apá ọ̀tún ní iléeṣẹ́ wa wà kí ó tó di pé èèyàn dé ó wà ní adjacent àríṣe kọ́lá mosque. ok ok tó bá jẹ́ pé èèyàn fẹ́ bá yín dúnàdúrà èèyàn wà nílùú òyìnbó ó fẹ́ pè yín pé ẹ bá ń wálé o ẹ bá ń wálé o nọ́mbà wo lèèyàn lè pè yín sí. wọ́n lè pè wá sórí zero seven zero forty four ninety six eighty eight thirty three. lẹ́ẹ̀kan sí. zero seven zero forty four ninety six eighty three thirty three bẹ́ẹ̀ wọ́n lè kàn sí wa lórí ẹ̀yọ ẹ̀rọ ayélujára wa náà hmm. www.madiproperty.ng lẹ́ẹ̀kan sí. www triple w dot mariproperty.ng. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. Money, money, yeah. iléeṣẹ́ abánipilẹ̀ ọ̀la health concern global consult ti fi gbọ̀rọ̀ jẹ́ ka wọ́n ti pèrègede nínú ìlàkàkà wọn láti mú ọ kúrò nípò tó wà bọ́ síwájú ni wọ́n ṣe ṣe àgbékalẹ̀ ètò alájẹsẹ́kù tiwọn láti ṣèrànwọ́ fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn káàkiri àgbáńlá ayé lójúnà àti rọwọ́ ọ̀rí èyí tá a mọ̀ sí multilevel marketing cooperative investment credit society limited láti pèsè ìrànwọ́ fún gbogbo ẹni tó bá fowó pe náà owó lọ́dọ̀ wọn pẹ̀lú àǹfààní ìdámẹ́wàá sí ìdámẹ́ẹ̀dógún ìdókòwò wọn láì jẹ́ pé ẹ̀ ń ta ọjà kankan kiri kódà wọ́n tún ti wá ṣe àgbékalẹ̀ oríṣiríṣi packages bí real estate package oúnjẹ olóṣooṣù food option package ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ scholarship package tó fi mọ́tìrìn àjò afẹ́ tourism package àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èyíkéyìí tẹ́ ẹ bá yàn láàyò àgbọn ẹgbẹ́ ibùdó ọ̀rọ̀ ni láfiní ẹ̀kọ́ sí wọn lónìí fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ nínú ilé gàgàrà tó wà lẹ́bàá MRS filling station Academy Wo Road Ìbàdàn tàbí kẹ́ pé oh nine oh five thousand forty eight sixteen oh nine oh five thousand forty eight sixteen ní kẹ́ ẹ máa pè health concern global consult kọ́kọ́rọ́ rẹ láti ṣílẹ̀kùn ọ̀la. Okay, everything is set. The ref has just placed the ball on the penalty mark. The keeper's been asked to leave the post. The go-ahead has been given. All he has to do is score the goal. It's a, it's a, oh no! throw in? Unbelievable! He just played the ball to throw in. How did he miss that? When everything is said, don't make the wrong move. Call Stanbic IBTC Pension Managers today on 01-271-6000 and join over 1.4 million forward-looking professionals who are making the right move with a pension plan they can trust. Stanbic IBTC Pension Managers, a member of Standard Bank Group. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB. yes wọ́n ti kó káàdì dé wọ́n ti kó káàdì dé ẹ̀yin tí ẹ fẹ́ <laughs> tẹ̀ ń wò wá lórí facebook hmm. a fẹ́ fún yín láǹfààní ẹ̀yin tẹ̀ sì fẹ́ jẹ àǹfààní yẹn náà tí ẹ ti darapọ̀ mọ́ facebook ẹ darapọ̀ mọ́ wa lórí facebook àbí kẹ́ ẹ bá wa ṣíà ẹ̀ kí ọ̀pọ̀lọpọ̀ náà lè jẹ àǹfààní ẹ̀ káàdì tá a fẹ́ kó síbẹ̀ pọ̀ díẹ̀ ẹni bá ti kọ́kọ́ mu ni tó bá ti kọ́kọ́ lòdì ẹ̀ ni gẹ́gẹ́ bá a ṣe ṣàlàyé tẹ́lẹ̀ àní àní kọ network tó jẹ́ ẹ̀yin ti ń lòdù ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ mọ most of the digits tó máa ń sábà bẹ̀rẹ̀ nẹ́tíwọ̀kì ilé nẹ́tíwọ̀kì ilé àní kọ nẹ́tíwọ̀kì sí àákàntó nọ́mbà yẹn èyí tí ó bá jẹ́ tìyín bẹ̀ ní kẹ́ ẹ lòdù ẹni bá ti wọlé kó signify síbẹ̀ pé òun ti lòdù ẹ o òun ti lòdù ẹ o ìyẹn fún àwọn tó wà lórí Facebook ẹ ṣé hello ẹ kúrò lẹ́ka ọlọ́run o àti ah, pariwo kiri ẹ yí rédíò yín lẹ̀ ẹ kúrò ń bi rédíò yín àti ah. pariwo sí títí. hello. hello. hello. hello sir. yes ẹ kọ̀rọ̀ ẹ sà. yes sir. orúkọ yín. alájì làfẹ́ lọ́sọ̀rọ̀ láti sango garaji ìbàdàn. ẹ rí i kọ́lọ́hún kó sànù wa ní lọ́rọ̀ àwa àwa dúdú mi àkọ́kọ́ ni ní ìsè wọn ò ní àǹfààní láti mú ìyàwó kúrò nílé kò yẹ mhm. kí wọ́n lè jìnnà sílé. ìyàwó míì ló ń bójútó dúkìá tọkọ fi sílẹ̀ síbí òun ló dàbí site manager <laughs> bẹ́ẹ̀ ni ah, òun ló dàbí site manager tó ń bá bójútó oko àwọn eh, àwọn businesses ẹ̀ tó wà níbi mọ́tò tó ń sẹ́ndì sílé. bẹ́ẹ̀ ni eh, òun ló ń bá ta òun ló ń bá ta àdẹ̀ tọ́jú àwọn ọmọ àtọ́jú àwọn ọmọ wọ́n fowó wọ́n fowó gbogbo wọ́n fowó ránṣẹ́ o ọkùnrin mi ṣe ó káre lórí yẹn o. àánú ah, ọkùnrin ọkọ àwọn ṣojúṣe wọn gẹ́gẹ́ bí ọkọ. wọ́n ṣe fídíò kọ wọ́n béèrè kínní náà ni àmọ́. kí lára ń béèrè bọ̀dá. ara ẹ ẹ mọ wulẹ sẹrí nílẹ̀ kóòtù òjìbí a máa ń fi nǹkan mọ pamọ́ mm. ǹjẹ́ àmọ́ pé nílẹ̀ Yorùbá tóbìnrin bá ń sọ̀rọ̀ nípa ìbálòpọ̀ jù wọ́n sọ pé àṣà ni hmm? wọn láṣà ni. bẹ́ẹ̀ ni wọn ní wọn lè wọn lè sọ wọn lè lajá ló gbé. wọn ní kí ni ká ah, hmm. àbúrò rí kí ni kan kí ni kan. oúnjẹ kí ni what is the problem. irọ́ ni mm-hmm. àwa ọkùnrin téèyàn bá la orí wa sí méjì báyìí ìdá kan rẹ̀ ìbálòpọ̀ lọ́wọ́ àbí. Eh, ẹ ẹ lẹ ẹ lẹ àfa. ẹ jẹ sọ mórí rẹ tó páyì tí obìnrin tí obìnrin orí rẹ tó páyì ìlàjì ah, rẹ. wòmí bí wọ́n ṣe nírun lórí yìí ó tiẹ̀ lérò kankan mi jù bá lò pọ̀. ayé tóbìnrin bá ń ba ọkùnrin ṣeré bóyá ó kàn ń ṣe bọ̀dá kinní kan kinní kan láàrin oṣù ọ̀sẹ̀ méjì gan ọkùnrin ó ti mọ ní hmm, ọmọ yẹn ní interest mi o ó ní mọ́ ní interest kọkàn jẹ pé ọkàn ọkàn sípayá ọkàn láti bọ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ sọ̀rẹ́. lẹfí rí i pé nígbà míì tẹ bá wá gbé súnmọ́ ọmọ yẹn àwa bínú pé ayélu ah, kí lélẹ ayélu kí ah, ah, nìyẹn. torí pé mò ń bá yín sọ̀rọ̀ ẹ bá fẹ́ máa fi lọ́kọ̀ lọ́wọ́. àwa bínú hmm. Hmm. torí bí ọlọ́run ṣe ṣẹ̀dá àwọn ọkùnrin nù àmọ́ obìnrin míì. ibo níyàwó èèyàn ó ṣe wá wà bí ìyàwó wà nílùú òyìnbó. ẹnìkan ló fi mẹ́sẹ̀gì ránṣẹ́ sí wa láyìíká ọdún mélòó ló pé. nineteen years nineteen years bó lèyàn ò ṣe wá ní. bó náà ṣe ṣe. bó ṣe ní fẹ́ lò míì àbí àjọsọ á wà láàrin lọ́kọláya. irú àjọsọ wo ni. wípé ókè o mo gbọ́ mo gbà ìwọ máa jẹun òkú. àbó lábẹ́rẹ́ kan téèyàn lè gbà tí ìṣe fífẹ́ rí ọkùnrin ọkùnrin kò ní wá. kéèyàn máa jẹ oúnjẹ ìta ìwọ máa jẹ oúnjẹ ìta ń bí kémi náà máa jẹ oúnjẹ ìta lọ́rùn. ń bá sì ń bọ̀ á pa oúnjẹ ìta títí bí. ìwọ náà ó pa oúnjẹ títí bí ẹ sì tún padà padà jẹ oúnjẹ lé tọkùnrin báyìí gbọ́ pọ́bìnrin ọkùnrin kan gorí ìyàwó òun ó yóò kú bẹ́ẹ̀ àfi bíi ṣẹ́gun ah! Ah! ìbà rẹ olódùmarè. bí ẹnìkan bá sọ pé òun jowó yín ká mo lè sú òun tọ̀hún. Hmm? bẹ́ẹ̀ni èmi ejowó mi ò kàn lè fi yáwó mi bá wọn bọ̀ bọ́ ṣẹ̀fẹ̀. lọ́ọ̀yà níyì lọ́ọ̀yà aládé màá sì wá sàn mẹ́rin tí màá fi bóńtọ̀ ń fa kéèsì. tó bá lọ fẹ́ yàwó mi mi ò ní lè gbà rárá mo lè torí yẹn kò nàyàn lóńdè tó gbóná ìwọ. hello ẹ kúrọ̀ lẹ́ o. hello ẹ kúrọ̀ lẹ́. orúkọ yín wo lẹ ti ń pè. ẹjọ́ mi ìṣe ẹ̀fẹ́ wa mention orúkọ mi. Mm-hmm. ọ̀ya. bọ̀ ẹ mọ̀ situation tẹ̀ ń sọ yìí. ẹ rédíò yín lẹ̀. Ah. hello. ọ̀ya akẹ́kọ̀ọ́ bí rédíò yín ọ̀dọ̀ èmi ti marry but situation kan ṣẹlẹ̀ ní family tiwa. bó o ló ṣe ṣẹlẹ̀. twenty seven years. Mm, nẹkẹnẹ àníkẹ́ kúrò ń bi rédíò yín. hello. kí la ti máa ṣayé sí o kò mi. tẹ́ ẹ bá ti pele iṣẹ́ rédíò. ẹ yí rédíò yín lẹ má sọ wá do nìkan ra. kí ah, la ti máa ṣayé sí o. hello. hello. ẹ kú ọ̀lẹ́ o. ẹ kú ọ̀lẹ́ sọ yes sir ẹ kú ètò sọ. orúkọ yín bolẹ ti ń pè wá. Ah, orúkọ tèmi ni bíọ́dún akutọlọ láti gbọ. ok. Ah, ṣe rí láì ní fi òdòdó fọwọ́ sọ the best thing ni pé tó bá possible eléyìí tí ọkùnrin tàbí obìnrin fi máa ṣe kíní kiri tó yẹ má jẹ́ ká tọra wa kò sí súnwèé kíní síbẹ̀ ó ní limitation tí ara lè gbá dà ah, téèyàn ti ah. máa sọ pé kí ni nǹkan dìbẹ́tì yìí wọ́n lè tún náà fi ń ṣe kí orúkọ ẹ̀ tí mo dẹ̀ rò pé bóyá ẹ̀sìn méjèèjì wọn ò tọlọ́rẹ́ ìtẹ̀ òun ní masturbation. Ah, ẹ̀sìn méjèèjì ò tọlọ́rẹ́ ìtẹ̀ o. pé kọ́kọ́ fìyàwó lẹ̀fọ̀ lọ́rùn. lóò pé kí n tẹ́ ẹ dárúkọ òun mi ò rò pé ẹ̀sìn méjèèjì eh. faramọ́ kódà iṣẹ́ eh. iṣẹ́ àti àṣà kóòtù òjì bí mi rò pé wọ́n fara mọ́. <laughs> ẹ ẹ̀kejì tó wá pé téèyàn bá tún lọ wà addicted to that ìṣòro tún ni. nígbà tó bá tọkọ ẹ bá dé ó lè ṣeéṣe kọkọ ẹ mọ tẹ lọ́rùn ṣé wàá rí kíní onírọ́bà tí ẹ sọ yẹn. ẹ má tẹ̀ jẹ́ sọ̀rọ̀ lọ́bẹ̀ ẹlòmíì ti lò ó tó jẹ́ pé nígbà tọkọ ẹ padà dé ó ti eyín bí ṣe ń wọ ọkọ rẹ̀ rèé. Ah. so sẹ́rí mm, solution tèmi á sọ fún woman yẹn ni pé kí wọ́n jọ lájọsọ. àjọsọ àjọsọ rú èwo sà àjọ sọ ni pé bóyá kó lọ lọ́kọ mi. Ah. Ah. Ah. ẹjẹ bí ẹjẹ bí inú ìkọ̀kọ̀ ó fi dé crossroad right ṣé kó máa ń kiri ni kó ń kí àwọn ẹ̀kọ́ ló máa ṣépè fún. ṣé kó lọ fẹ́ lòmí òun ló ń bójú tó pírójẹ́tì ọkọ òun ló ń bójú tó sáìtì ọkọ òun ló ń bójú tó àwọn ọmọ. ẹnìkan tiẹ̀ ní kó mẹ́ka rẹ̀ happy. gbogbo eléyẹn gbogbo eléyẹn níwọ̀n gbàgbọ́ tó wà láyé ni àìnídùnnú lè pààyàn tó bá ti pé ah. bó yóò parẹ́ wọ́n á wẹ́ lómi wọ́n á wẹ́ lómi ìdá mọ́nítọ̀ tó. ẹ̀ẹ́dúró ṣé ìdùnnú wà ń bẹ̀ ni. kò ìdùnnú wọn ló wà ní mọ́nítọ̀ society. Hmm? kò sí ìdùnnú bíi mọ́nítọ̀ society. Hmm? so ibi tí ìdùnnú wà náà ni kò satisfy sexual idea inú inú pàṣẹ ni ṣẹ́ni one of the reasons tí èèyàn fi ń wed ní sex. Hmm. the only two. the only thing ti fẹ́ eh, tí any other person lè fún yàn mo máa ń sọ ìyá yìí ò lè fún ẹni sex. bàbá yẹn ò lè fún yàn bàbá èèyàn lè fún yàn. ọ̀rẹ́ èèyàn ọ̀rẹ́ èèyàn kan lè fún yàn fẹ́rẹ́fẹ́. ẹ máa gbọ́ ọ̀rẹ́ èèyàn lè fún yàn láàpá yìí ọ̀rẹ́ èèyàn lè bá yàn dáná ọ̀rẹ́ èèyàn lè fún yàn lówó bọ̀dé yìí tá ń wí hmm. one of the major reasons ni ó kọ yín lẹ́ẹ̀kan sí. akíntọ́lá bíọ́dún láti gbọ́ra. ẹ ṣeun. yes ibi awilade ẹ̀yin tẹ́ ń wò wá lórí Facebook mo rò pé ti darapọ̀ mọ́ wa dáadáa ẹ ní sùúrù o ń jẹ́ fọ́sùn inú bẹ̀lẹ̀ rán. bá fẹ́ lòdù káàdì yẹn àti rẹ́díò tó ti lọ báyìí tó ti sẹ́ǹdẹ̀ ni ok ó ti wà ń bẹ̀ ẹ ní sùúrù o tẹ́ ti tẹ nǹkan tẹ́ ẹ máa ń tẹ̀. ẹni sòrò ṣé ti tẹ nǹkan tẹ máa ń tẹ. káàdì mẹ́sàn-án ló wà mẹ́. tó máa ń bẹ̀rẹ̀ káàdì tẹ bá fẹ́ lòdù káàdì. mẹ́sàn-án ló wà mẹ́. kí la ti máa ó oh, ẹ wá Fresh FM Ìbàdàn lórí Facebook <laughs> Fresh FM Ìbàdàn lórí Facebook ẹ tẹ nǹkan tẹ́ ẹ máa ń tẹ̀ òṣìṣẹ́ Fresh ò láǹfààní àti kópa o orí mo rí Portable tó nanú bí àgùnfọ́n. wàá mọ́wọ́ ẹ̀ dúró ṣé ẹ ti tẹ nǹkan tẹ́ ẹ máa ń tẹ̀ tó máa ń bẹ̀rẹ̀ káàdì tẹ́ bá fẹ́ load ẹ wá Fresh FM Ìbàdàn oní one five wà lára káàdì oní one thousand wà lára káàdì sọ́dà pé ètò kéré jù náà ni one thousand. ètò kéré jù nbẹ náà ni one thousand. ó kù ṣẹ́jú kan o a máa gbọ́n gbogbo ẹ̀ síbẹ̀ lẹ́ẹ̀kan náà ni. get ready. Oh, yeah. get ready má ti fi sí o. jẹ́ ó lọ. má ti jẹ́ ó lọ má ti jẹ́ ó lọ. yóò lọ báyìí. ní sùúrù má ti jẹ́ ó lọ má ti jẹ́ ó lọ. yóò lọ yóò lọ yóò ẹ já jùsì jùsì. ẹ̀ńtà. gbàmù. ó ti wọlé o. ó ti wọlé o. Mhm. ẹni bá ti kọ́kọ́ lóòdù ẹ̀ kó kàn signify sí pé òun lòún lóòdù ẹ̀ o mẹ́sẹ̀sán nìyẹn káàdì mẹ́sẹ̀sán nìyẹn mẹ́sẹ̀sán nìyẹn mẹ́sẹ̀sán nìyẹn mm. ẹni bá ti kọ́kọ́ lòdù ẹ̀ ọ̀yá ọ̀yá ọ̀yá ọ̀yá òun nìyẹn ó where is it now máa bèrè where is it now. Ah, àwọn èèyàn fẹ́ràn ìfà. kí láti máa ṣayé sí o yé mi ayé tọ́tọ́ ayé tọ́tọ́ ẹ̀yin tẹ́ bá ti lóòdù ẹ̀ kàn signify síbẹ̀ pé ẹ̀yin lẹ lóòdù ẹ̀ ní ti ní yes app mo rò pé owó yẹn bá. ẹni tí n sọ́kà àdìgbò. my wife loaded the card. my wife loaded the card. Adeyemi Adekunle ó yá ìjà máa sọ̀rọ̀ wa lọ́jà. ìjà máa bó bá ti wà lá a máa sọ̀rọ̀. ẹ ǹlẹ́ sà. bọ̀dá orúkọ yín èmi ni lawal olúmúìwá. lawal olúmúìwá. láti iléeṣẹ́ life plus foundation international. àjọ ni àjọ tí ń kọ́ ni níṣẹ́ tí tún dúró ti ni títà fìlàmìlàka nídìí iṣẹ́ náà mm. ta tún wá ní àǹfààní ètò ẹ̀yáwó. ẹ̀ ń yáyàn lówó. bẹ́ẹ̀ ni láti bẹ̀rẹ̀ iṣẹ́ tẹ bá kọ́ pẹ̀lú wa àwọn iṣẹ́ wo lẹ máa ń kọ́. a ah, iṣẹ́ àgbẹ̀ ni nítorí pé iṣẹ́ àgbẹ̀ ni iṣẹ́ ilé wa. Okay a à ń ṣe iṣẹ́ àgbẹ̀ à ń kọ́ni ní iṣẹ́ àgbẹ̀ ní ọ̀nà ìgbàlódé tó jẹ́ pé lẹ́ǹkùlé yín ẹ̀yin náà lè máa ṣe iṣẹ́ àgbẹ̀ iṣẹ́ àgbẹ̀ pín sóríṣiríṣi èwo ni life plus mú ní bàdà gbogbo ẹ̀ la mú ní bàdà o àti nǹkan ọ̀sìn àti nǹkan ọ̀gbìn la mú ní bàdà mm-hmm. ẹ bí wọ́n ṣe ń gbin ẹ̀fọ́ bí wọ́n ṣe ń gbin ata nǹkan ọ̀gbìn nǹkan ọ̀sìn àwọn nǹkan ọ̀sìn bíi bíi ewúrẹ́ ah, ah mesoro. bẹ́ẹ̀ ni àwọn ewúrẹ́ tán mọ́rán sílé ayé yẹn ti gbé lọ gbọ̀nsẹ̀ nù. ewúrẹ́ bíi báwo gbọ̀nsẹ̀ nù báwo lèèyàn ṣe sin ewúrẹ́ tí ó gbọ̀nsẹ̀ nù. àwọn ewúrẹ́ eléyìí tó bá bí ọmọ ó lè bímọ fẹ́ mẹ́fà méje lẹ́ẹ̀kan náà. ewúrẹ́ yìí bí ju méjì ya ẹbí sùúrù. àwọn ewúrẹ́ ti wa hybrid ni wọ́n. báwo lẹ ṣe ń ṣe. Ọlọ́run nìkan ló fi fún wa. ewúrẹ́ ti yín bí mẹ́fà. bẹ́ẹ̀ ni o. ewúrẹ́ ti yín bí mẹ́fà. so àwọn èèyàn tó sọ́dọ̀ yín ẹ kọ́ wọn ní bí wọ́n bi ewúrẹ́ ṣe lè bi mẹ́fà lẹ́ẹ̀kan náà. bẹ́ẹ̀ ni irú ewúrẹ́ wo gan-an ni hmm. àwọn hybrid ni àwọn ewúrẹ́ ti wa. kì í ṣe ewúrẹ́ nàìjíríà. kì í ṣe ewúrẹ́ nàìjíríà. <laughs> àwọn ẹ̀gẹ́ yín kọ́. bẹ́ẹ̀ ni àwọn ẹ̀gẹ́ wo àwọn ẹ̀gẹ́ tó tó tó they are high they are rich in starch. okay àwọn ẹ̀gẹ́ tó rich in starch ni hmm. tó jẹ́ pé starch content wọn ó high púpọ̀ lọ́pọ̀ hmm. àwọn tí àwọn iléeṣẹ́ ńláńlá ń lò tí wọ́n fi ń ṣe ethanol tí wọ́n fi ń ṣe àwọn preservative àwọn oríṣiríṣi oúnjẹ tá à ń jẹ. mo hmm. á fẹ́ béèrè nǹkan lọ́wọ́ yín life plus life plus ìpínlẹ̀ mélòó life plus wà nàìjíríà. ha life plus wà ní gbogbo gbogbo ìpínlẹ̀ tó wà ní nàìjíríà ni. ẹ ti cover nàìjíríà. bẹ́ẹ̀ àyàfi àwọn ìpínlẹ̀ méjì tí àwọn boko haram ti ń dà wọ́n láàmú nìkan láti. láàmú nìkan lẹ́ẹ̀ nìyẹn. Ah, ilẹ̀ sì wà nínú Sambisa o gbà o ah, tẹ bá kàn dáko lọ à ń lọ Sambisa ẹ lọ bẹ ẹ lọ bẹ <laughs> ilẹ̀ pọ̀ nbẹ. ẹ mọ ẹ mọ fóònù mi tẹ bá lọ. ẹ gbẹ̀ngẹ̀ yóò sùn yín bẹ. ẹ jọ tí èèyàn bá fẹ́ join Life Plus kí làwọn ìgbésẹ̀. lọ́la òde yìí ẹ jẹ́ kán máa bọ̀ ní ilé ọ́fíìsì wa tó wà ní first floor Ìbùkún Olú house Báṣọ̀run nílùú Ìbàdàn eh, tàbí kán wá sí olùsànyà bus stop ní ọba bí ọlọ́run kò sí house eh, ibẹ̀ ni lifelines office wà ibẹ̀ láti máa pàdé wa lọ́la ní aago mọ́kànlá àti aago méjì. okay. yes. kí ni wọ́n máa mú lọ́wọ́ kí lèèyàn mú dání. ah wà pẹ̀lú one thousand naira ni o just one thousand naira ni ni gbogbo one thousand naira ló máa ṣílẹ̀kùn àǹfààní tí iléeṣẹ́ life plus gbé dání fún gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà. ẹ túbọ̀ ṣe àlàyé ní ṣókí sí nípa àwọn àǹfààní tí èèyàn á jẹ téèyàn bá darapọ̀ mọ́ life plus. ṣẹ́rí sà mo sọ lẹ́ẹ̀kan sà torí pé gbogbo àwọn ọjà tẹ́ ẹ bá ní tẹ́ bá ti di ọmọ ẹgbẹ́ life plus àwa la máa bá yín ta ẹ ẹ ní láti wọ́n níbàárà tẹ́ bá ti pè wá ọwọ́ kan la máa bá yín ta mhm. gbogbo tẹ́ bá gbogbo nǹkan ọ̀sìn nǹkan ọ̀gbìn. gbogbo ntẹ tá bá sìn so mo wá fẹ́ mọ̀ bóyá lóòótọ́ ni wọ́n ní bẹ́ẹ̀ ní bá dé one thousand ton àgbàdo wọ́n ní kò tó nǹkan táwọn èèyàn ń béèrè fún. bá a ṣe ń wá gbàdo kiri nísìnyí. ẹ ń wá gbàdo kiri. Ah, à ń wá gbàdo kiri o. Ọlọ́run ṣàánú wa ni o. ẹ ń wá àwọn tó fẹ́ ra àgbàdo wà ńlẹ̀ ṣùgbọ́n kò ságbàdo. sójà tààtà. bẹ́ẹ̀ni. ẹ ṣe é kọyàn béèyàn ó ṣe ṣàgbé ok ẹ jẹ́ kí n tún wá béèrè lé irú àwa ní ìsìn ká ní pé oko hùn mí dá mi ò ráyè lọ mi ò ráyè oko ǹjẹ́ tí n bá bẹ̀ yín lọ́wọ́ ẹ̀ pé ẹ bá ń dáko kí n fún yín lówó pé ẹ dáko. bẹ́ẹ̀ni ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló ti bẹ̀ wá lọ́wọ́ ẹ̀ tá a ti ń bá wọn dáko lọ́wọ́lọ́wọ́ báyìí à ń bá wọn dáko ìrẹsì à ń bá ní dáko àgbàdo. bó ní èrè tọ̀dọ̀ mi ó ṣe dọ́dọ̀ mi. abẹ́ ni ayẹ ayẹ mọ̀ pé adé ti ayé òyìnbó àjọ jókòó àjọ wò pé nǹkan báyìí láà ṣe nǹkan báyìí láà ṣe ṣe oye tẹ́ àìlẹ́ o ló bá parí. Hmm. kí ni tẹlifóònù nọ́mbà yín tá bá jẹ́ pé àwọn èèyàn fẹ́ béèrè ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé sí nípa iléeṣẹ́ life plus. bẹ́ẹ̀ ni nọ́mbà wa ni zero eight zero nine nine nine one nine five three eight. lẹ́ẹ̀kan sí. nine nine nine one nine five three eight tàbí kí ẹ pè sí zero seven zero three four four six six three three seven zero seven zero three four four six six three three seven. ẹ ní ìdánilẹ́kọ̀ọ́ àwáyé lọ́la ni níbo ló ti máa wáyé àti pé aago mélòó ló máa wáyé. bẹ́ẹ̀ ni mo ní ní Báṣọ̀run ní ní Ìbùkúnolú house okay. opposite BCOS Báṣọ̀run Ìbàdàn. láago mélòó àti láago mọ́kànlá àárọ̀ àti láago méjì ọ̀sán. aago mọ́kànlá àárọ̀ àti láago méjì ọ̀sán ó tún máa wáyé ní olùsànyà bus stop ní ọba bí ọlọ́run kò sí house lọ́la yìí náà kan náà ní láago mọ́kànlá àti aago méjì ọ̀sán. ẹ ṣeun adúpẹ́. ìlà tí máa ṣayé yìí sí o kò yé mi. Let's talk about it. Let's talk about it with, with Yinka Aifale and EOB. Ah, ah, Bálẹ̀ mi, ẹ ò jẹun yín látẹ̀ẹ̀kan kilo de. dé? Wo Àbẹ̀kẹ́ inú mi ò dùn owó tí mò ń ná fi tún ìṣe tó tọ̀hún ṣe nínú ilé yìí ti pọ̀ jù ó tójú sú ni. jáde jáde wá ṣe máa ṣe máa tún ti dẹnu kọlẹ̀. ha kí la wá ṣe báyìí yọra rẹ kúrò nínú ìdààmú má jẹ́ káwọn kọlọ̀rọ̀ sí hàn léèmọ̀ gbéra ńlẹ̀ kó kàn sí solat electronics showroom lónìí bó o ṣe mú fóònù tàbí electronics tó o bá fẹ́ ló máa jàǹfààní ẹ̀dínwó twenty percent ìdá ogún lórí flat screen tv deep freezer air conditioner washing machine gas cooker àtàwọn ohun èlò ilé ní solat electronics solat electronics gàgàbáànù àwọn tí ń ta fóònù àti electronics ló ti rí electronics lóríṣiríṣi àtọ́hun èlò tó láròpẹ́ tó fini lọ́kànbalẹ̀ lówó tí ò ga jara kàn sí wa ní solar electronics ní gln dùgbẹ̀ solar mega store mọ́kọ́lá isolac building mọ́kọ́lá àti ní palm small ring road pẹ̀lú ti challenge ìbàdàn fún èyíkéyìí ẹ̀yà ojúlówó electronics àti fóònù tó o bá ń fẹ́ má gbàgbé o solar electronics yóò fún ọ lẹ́dínwó twenty percent lórí gbogbo tó bá rà lọ́wọ́ wọn fún àlàyé pé o oh seven o oh one six eight four one six three zero solar telecoms ohun tó dára jù ló tọ́ sí ọ. ooo academy suite ilé ìtura ìgbàlódé dára ká sọ òwe. èyí yàtọ̀ ojú pele mọ́. àyíká tó rẹwà o. Academy Suite ìgbà. yàrá tó tutù mímímí. swimming pool tó gbàlà fẹ́. ẹ̀wò tẹ reception wa. ọ̀rẹ́ wa o mọ tó ti tó. spa àti massage chambers wa. ìgbádùn tí ó lẹ́lẹ́gbẹ́ ibẹ̀ ni màá lò ó. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. ọlùwọ̀n ò lẹ́lẹ́gbẹ́. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. ìfẹ́ sẹ́ńtà eyé mà tún ga. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. àyè ìgbọ́pọ̀ sí ń bẹ. tábà ń ṣayẹyẹ tábà ń ṣàríyá. àwọn tẹ̀ ló fi NCDC. ilé ìtura ìgbàlódé. àrùn olè ra yé wọbẹ̀. ilé ìtura ìgbàlódé. à ń fọwọ́ wa ká tó wọlé. ilé ìtura ìgbàlódé. social distancing ń bẹ. ilé ìtura ìgbàlódé. wearing no face mask ìyẹn ò dúró. ilé ìtura ìgbàlódé ọ̀sánsámi road lawa. ilé ìtura ìgbàlódé. òkè àdó nílùú ìbàdàn o. ilé ìtura ìgbàlódé. academy suite. ilé ìtura ìgbàlódé. adúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń wò wá lórí facebook adúpẹ́ fún ìfẹ́ tẹ́ ní sí wa eh. ìta ṣe lọ́sàn-án yẹn ó wà fun feel mm-hmm. ó dùn gan-an lóòótọ́ wọ́n ti àwọn kan ti lóòdù ẹ̀ lẹ́ẹ̀mẹ́rin ẹ̀ márùn tán bá nọ́mbà wọn bọ̀ after forty eight hours wọ́n máa sọ́lẹ̀ àbí hmm, ẹ̀ kàn ní load for now ni ṣùgbọ́n fóònù yóò máa ṣiṣẹ́ yóò máa ẹ̀ kàn ní lè load credit. fọ́ọ̀n tó wà mẹ́rin náà ni pé a indicate mm, network tó jẹ́ ṣùgbọ́n inú wa dùn láti sọ fún yín pé <laughs> àwọn tó jẹ́ mẹ́sẹ̀sán mẹ́sẹ̀sán ẹ lè ṣáàchì fún wọn lórí Facebook adéyẹmí adékúnlé ìyàwó wọn wọlé adéyẹmí adékúnlé Eh, ìyàwó wọn lólódẹ Sunday Àkànmú then Ayọ̀ Lákínni Fágbọn Ezekiel Dáìró Ọláyínká Olúfẹ́mi Matthew Adekunle Balogun. Grace Kẹ́hìndé ọmọ wọn ló lòdì ọmọ wọn bá wọn lòdì àti Joshua Joshua Ọláolúwa ẹ lè ṣáàṣì fún wọn lórí Facebook kẹ́ ẹ̀ confam pé ṣé lóòótọ́ ni wọ́n jẹ́ tí wọ́n lòdẹ̀ tó wọlé. ọ̀rọ̀ kan wà tí a sọ ní ẹ̀gbá hmm. ẹ̀ ní bínú pé mo fẹ́ digress a little bit mo káwọn èèyàn wà lójú òpó tó ń fẹ́ sọ̀rọ̀ nípa ohun tá a jù sílẹ̀ lórí kéèyàn wà nílùú òyìnbó kóyàwó ẹ̀ sì wà nàìjíríà ọdún kìíní ọdún kejì ọdún kẹta ọdún kẹrin ọdún karùn ọdún kẹfà ó ti yé yín ọkọ sì ní òun wà nǹkan kan ó ti yẹ kó yé yín sà àmọ́ ìyàwó bí ṣe ń lọ sóòru ní ọmọ lọ ìṣọ́ ọ̀sán bára bá ń béèrè fún nígbà mi ṣe yọmọ lọ́mọ òpó lé ni àbí torí kò yé mi pé àwọn tó bá ti wà nírú ipò bẹ́ẹ̀ la ní kí wọ́n ó pè. ìyẹn la face ìyẹn la ìyẹn la dojúkọ ṣùgbọ́n hmm. èyí tó tó le jù ń bẹ̀ hmm. tó burú jù ni ti adékòdèrè sẹ̀ ẹni tó mú ìyàwó wá láti nàìjíríà hmm. tó jẹ́ pé òun ti wà nílùú òyìnbó ti ń ṣiṣẹ́ ó ti wà òkè ó sì struggle láti mú obìnrin ẹni tán jíjọ ń fẹ́ra wọn ní nàìjíríà. tí kò fẹ́ dá. kò fẹ́ dálẹ̀ ó dẹ̀ mu travel kúrò nàìjíríà mu dé canada. ẹ wọ́n ti sọ fún wa wọ́n ní pattern ti canada àbí àwọn ìlú òkèèrè yẹn ó fẹ́ẹ́ yàtọ̀ sí ti nàìjíríà. ṣẹ́gun kò fẹ́ẹ́ yàtọ̀ síra àwọn adéko ṣe rí àwọn ọ̀pọ̀lọpọ̀. àìrọ wọn ni wọn fóbìnrin ní àǹfààní ju ọkùnrin lọ́lọ́run ni o. bẹ́ẹ̀ tí mò ń sọ náà nìyẹn hmm. àní bí ṣe máa ń ṣẹlẹ̀ láwọn orílẹ̀-èdè wọ̀nyẹn fẹ́ẹ́ papọ̀ èyí ti London ó fẹ́ẹ́ papọ̀ mọ́ ti Canada mọ́ ti America mọ́ ti Germany torí pé wọ́n fún àwọn obìnrin ní upper hand ẹ̀tọ́ ẹ̀tọ́ ẹ̀tọ́ wà fún àwọn obìnrin ju àwọn ọkùnrin lọ. àní wọ́n sọ̀rọ̀ kan láyínká mi mọ̀ bóyá lóòótọ́ ni bóyá àwọn tó ń gbọ́ wa lábúrọ̀dá lè bá wa sọ pé lóòótọ́ ni wọ́n ní owó wà fún ọkùnrin obìnrin tí ọ̀lọ́kọ ńlé tó sì lọ́mọ. Hmm. wọ́n ní lóbìnrin wọ́n sáré kakuléètì ẹ̀ pé wọ́n mọ̀ gbowó lọ́wọ́ ìjọba tí kinní burúkú ìbá kúrò nínú ilé fóun. yọba lé ọkọ ẹ̀ kó ń lé yọba wáṣẹ fún un. a máa gbowó single mother lọ́wọ́ ìjọba wọ́n ní owó owó tó wà nídìí ẹ̀yẹn ló fi jẹ́ kí ǹjẹ́ àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ṣé anyways ṣé àwọn tó wà nàìjíríà tí wọ́n lọ́kọ labroad ǹjẹ́ irúfẹ́ wàhálà tó ń ṣẹlẹ̀ ní irú Canada yẹn kò ní affect àwọn obìnrin tọkọ wọn fẹ́ mú wọlé sọkọ wọn ò ní mọ dàárọ̀ lẹ́ẹ̀mejì pé tí bísí báyìí wọlé bísí bísí bísí olúwa ló ní bísí o yóò sẹnu bísí bísí tó bá dé ọ̀hún o. Hmm. àti Fọlákẹ́ bá fi lè wọ ìlú ìmọ̀rógó. ah Fọlákẹ́ lè fọ nǹkan mọ́yàn lórí o. <laughs> jẹ́ fọ́sùn inú bẹ̀lẹ̀ rán. hello. hello ẹ kó kó. orúkọ yín wọlé tí ń pè wá. ẹ jẹ́ ìwé má jẹ́ dáńkọ mi. ṣé nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé nǹkan téèyàn bá jẹ bójú ó lè ní òòlù ní òòlù tó kò lẹ́yìn ọdún kan hmm? tó bá ti wá pàtàkì lẹ́yìn ọdún kan yẹn ó ń tọrọ ẹ̀ ní ayé ń ṣe ni. àwọn kọ̀ọ̀kan wà tó jẹ́ pé bàbá ń gbéyàwó la bá ń gbọ́ àti ń gbọ́ pé ìyá ń lọlé ọkọ kí lè rí ilé ìgbéyàwó bí kì í ṣe pé ọmọ ọkọ dẹ̀ ń ṣe ẹ̀tọ́ ẹ̀lọ́ hmm. ọkọ ń ṣe ẹ̀tọ́ ṣé mo bí mo ṣe sọ̀rọ̀ yẹn mo ní nǹkan téèyàn ṣe lẹ́yìn ọdún kan kára ẹ̀ ti kó pẹ̀lú ẹ̀ hmm. wọ́n ní wọ́n ra rọ́bà wọn ṣe temptation is real tó bá ti abọ̀rọ̀ máa ra rọ́bà àbọ̀rọ̀ máa ra ìgbàlódé lódì pé màmá di pé máa lọ pé máa tó máa wá òrìjìnà ó wà lọ́kùnrin ẹni yẹn ni pé kó kúkú mọ́kàn kúrò ń bẹ pátápátá. ó wà ní ọkàn ẹ̀ ní ibi tí mò ń sọ̀rọ̀ mo kù kí ìgbà tí mo ti gbàwé olúwa ṣe o ọdún kẹrìnlá tí mo ti wà níbi tí mo wà rí tí mo ti sọ̀rọ̀ ẹ̀sìn tó ń sọ̀rọ̀. ìlú wo lẹ́yìn wà yìí. ọjà ọlọ́ aṣọ yín. <laughs> Ah, ó ti yé mi ó dàbọ̀ ó dàbọ̀ ó dàbọ̀. ọlọ́kọ́lọ́ máa ṣọ yín. ọ̀rọ̀ kan wà tí ó bani lọ́kàn jẹ́ díẹ̀ hmm. ẹ mọ́ bínú Yínká Ayéfẹ́lẹ́ ò ní fẹ́ sọ ṣùgbọ́n èmi á sọ ọ́ a sì fẹ́ káwọn tó bá nírúfẹ́ nǹkan bẹ́ẹ̀ lọ́kàn kí wọ́n fọkàn wọn mọ́ kó má bàa jẹ̀bi ọlọ́run agbétò kan kalẹ̀ lórí ìkànnì yìí ta pè ní ọpẹ́yẹmí ibi àti mọ́ invite àwọn tí wọ́n bá la ìṣòro kan kọjá tọ́lọ́run ṣàánú wọn tí wọ́n sì wà láyé wà láàyè láti dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àmọ́ tá a bá gbé èèyàn wá sórí ọpẹ́yẹmí ó yàtọ̀ sí let's talk about it let's talk about it nígbà míì àfẹ́kẹ́ nìyẹn jókòó ọ̀pọ̀lọpọ̀ ló ń sá fún pé kó má sọ àwọn lórúkọ ṣẹ̀rí stigma tẹ́lòmí ò fẹ́ gbà lẹ́lòmí ò ní fi yanjú yóò pè Yínká Ayéfẹ́lẹ́ tàbí kó pè EOB pé nǹkan báyìí báyìí ni mo là kọjá o ẹ bá wa nà ń bẹ̀ kémi ó mọ gba ìmọ̀ràn láti lé ọ̀pọ̀lọpọ̀ ní afọkọ̀bò láṣìírí ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé àjọ mọ́ra wa táwọn eh, èèyàn ò gbọ́dọ̀ mọ̀ ṣùgbọ́n Ọpẹ́yẹmí a gbọ́dọ̀ gbé ẹnìyẹn wá ni tó bá di pé à ń sọ pé ẹnìkan ẹ wo ọ̀rọ̀ kan tí wọ́n ti bí story bí ọ̀sẹ̀ bí mélòó kan sẹ́yìn tí wúmọ̀ kan ni wọ́n jò ń gbé òun balẹ̀ ní Ghana tó ní ọkùnrin kan tó funfun tó ṣe kinní kan ló wá mú òun jáde kúrò láàrin ṣé kò fẹ́ dàbí ìgbà téèyàn wo múvì. kọ́ wá jẹ́ pé mo fẹ́ bá sọ sórí yẹn ni wọ́n ní mo hun ni. ṣé wọn ní lẹ́yìn lóko pé tálá ni ọdún adé adékọ́lá tí ọkọ̀ múvì tí ó wá wá tìjà ní tí yọmọ dàrẹ́ tẹ̀. sórí kan tiẹ̀ wà tí mo tí mo sì pẹ́ǹtì tí mi ò tí ì jẹ́ kẹ́ni yẹn wá ẹni tí wọ́n ti ẹ̀ ń bá tó wá padà jí sáyé ṣó pọ́síbù wọ́n sì ní ẹni yẹn ń bá mi sọ̀rọ̀ pé nǹkan tó kàn ṣe òun ni pé òun ò ríran mọ́ ẹni èèyàn kú fún oṣù mẹ́jọ irú bẹ́ẹ̀ kó wá jẹ́ pé ẹnìkan ló bọ́ sórí rédíò tó wá sọ̀tàn yẹn kò ní jọ̀gbà tí èèyàn ń hun ọ̀rọ̀. ìdí tá a fi máa ń jẹ́ kí àwọn tí wọ́n jẹ́ tó fẹ́ ní ọpẹ́ tán lẹ́nu ọpẹ́ kí wọ́n wà nù. fúnra ara wọn. àmọ́ a gbé ẹnìkan wá tó jẹ́ ògbóǹtarìgì adigunjalè tẹ́lẹ̀ tó lóun fa yóò fún Jésù ohun tó sọ fún àwa nù. No a sì gbé sórí ọ̀pẹ́yẹmí níbi agbétabẹ́òkúta àgbè ariwo gbalẹ̀ kì í ṣàkọ́kọ́ tí ẹnìyàn kọ́ sọ̀ lórí rédíò nìyẹn àmọ́ tá a padà wá ń gbọ́ ni pé wọ́n ní a fi àwọn méèkì owó lórí Twitter a fi àwọn méèkì owó lórí Facebook ẹ̀jọ́ èrò ló kún ní Facebook ní ìsìn báyìí tí wọ́n ń wò wá ohun tó lóyìnbó ń pè ní innovation ni Fresh FM ní innovation pé bá a ṣe ń sọ̀rọ̀ yìí a sọ̀rọ̀ mọ́ ni ókè afẹ́ gbèsè ókè afẹ́ kẹ́ ẹ máa wo àwa tá à ń sọ̀rọ̀ gangan ká lè bá a dára wọn mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹni tó jẹ́ rédíò pírẹsẹ́ńtà ayé ò kì í mọ̀ ọ́n àmọ́ nísìnyí ó ti di pé kán dà mọ̀ pé lágbájá lélẹ́yìí nípasẹ̀ tẹkinọ́lọ́jì téèyàn bá dẹ̀ bá ayé sún òun tọ̀ òun ò ní í sún béèyàn bá sùn jù kò ní í sún àwa ń gbọ́ pé wọ́n fọwọ́n méèkì owó kìnnìkan kìnnìkan. wọ́n wò wọ́n gan lórí YouTube wọ́n wò wọ́n gan lórí Facebook. wọ́n wá san owó padà fún wa a fi àsìkò yìí sọ pé àwa ò gbowó lọ́wọ́ YouTube o àìgbowó lọ́wọ́ Facebook o a sì ti ń ṣe kínní látàyè íńtánẹ́ẹ̀tì. la ti ń ṣe bọ̀. la ti ń ṣe bọ̀ tá a máa fi dátà ṣòfò dànù lórí pé kí àwọn tí ó ń gbọ́ wá ṣàlébà tún ní nǹkan míì tí wọ́n mọ̀ jẹ lérè ju pé wọ́n ń gbọ́ wá lọ èrò tó ń gbọ́ rédíò pọ̀ ẹja aṣọ tó tọrọ fúnra wa a fìyẹn náà kún lẹ́gbẹ̀ẹ́ pé ókè káwọn kan tún lè láǹfààní àti wò wá. ẹni tó sì wá sórí ètò lòun fẹ́ wá dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ni kì í ṣe pé torí pé òun bá òun fẹ́ òun fẹ́ mèkì owó ọ̀pọ̀lọpọ̀ tó bá tún wá dọ́gbọ́n wá tó dàbí ìgbà tó fẹ́ fi orí rédíò gan fẹ́ fi tọrọ owó ẹ̀ rí i pé lọ́pọ̀lọpọ̀ gbà mí ní fẹ́ kó fi nọ́mbà rẹ̀ lẹ̀ àbí kó sọ àdírẹ́sì ọ̀dọ̀ ẹ̀ tó bá rí i pé bí ìgbà tó fẹ́ fi dájọ́ lẹ̀ ni ẹni tá sọ yìí náà nígbẹ̀yìngbẹ̀yìn mo kúkú jẹ́ kó fi nọ́mbà rẹ̀ ta mm. ó ní àwọn èèyàn wọ́n ń tọrọ owó lọ́wọ́ òun mm. wọ́n ń béèrè owó lọ́wọ́ òun àwọn tó yẹ kó ràn òun lọ́wọ́ òun ràn òun lọ́wọ́ òun owó ọlọ́run o. èmi gbà èmi ọlọ́run ó yẹn èmi láìkí ẹ̀ mm. torí pé ogun ní èpè kì í ní ìjà nígbà tí àbá ti fi owó tó bọ́lọ́hún ṣe rán àwa làwa ń ṣiṣẹ́ èmi ò bẹ̀rù irúfẹ́ ìpè bẹ́ẹ̀ àmọ́ àwọn tí. <laughs> èyí tó tiẹ̀ wá jẹ́ kó dùn mí díẹ̀ hmm. nígbà tí mo pe Prince mm. eh, manager Merrymakers mo ní hmm. adéríbigbé àbò wa gbọ́n tí mo gbọ́ ó ní ọ̀gá ó ní wọ́n ti fẹjọ́ sùn tẹ́lẹ̀ ṣùgbọ́n òun wò pé kò sọ̀rọ̀ ńbẹ̀ lòun ò ṣe sọ. ọ̀rọ̀ wà mẹ́. ó ní ọ̀sẹ̀ yẹn náà sọ pé mo ra mọ́tò fún ọlálọ́mí àti kọ́mọláfẹ́ ọláìyá lára owó tí mo rí lọ lórí youtube tí mo fi méèkì mo fi ra mọ́tò fún. àtẹ̀tò méèkì lórí facebook. ẹ ní jóná ká ti dáṣíà kò kó. tó di pé àmọ̀ tu omi léra wa lórí <laughs> èyí ló ti fi mí méèkì náà lórí facebook. ọ̀pọ̀ gan. bá a wá díẹ̀. Let's talk about it. Let's talk about it with, with Yinka, Aifale, and EOB ṣé wọ́n ní bàbá rẹ ní bala ọ̀nà ọ̀la kì í yá kankan ìdí nìyẹn tó fi yẹ kí ìwọ náà darapọ̀ mọ́ ẹgbẹ́ olóríire tí ń bẹ nínú ọkọ̀ àṣeyọrí iléeṣẹ́ Blossom Mastermind International Limited we're a franchise business organization designed to generate passive income that will make you financially independent ètò ìlera àti ìgbésí ayé ìdẹ̀rùn ara àwùjọ ló jẹ wá lógún we are into health and wellness supplement ìyẹn àwọn àkànṣe èròjà amárawà lálàáfíà pẹ̀lú ìwọ̀nba owó péréte tó o bá fi dókòwò pẹ̀lú wa òun láò fi líǹkì yẹn pọ̀ mọ́ àwọn partners wa olókoòwò tí yóò sọ yín di alá aláṣejèrè ọ̀sẹ̀ mẹ́fà mẹ́fà là ń sanwó fún gbogbo àwọn tó ń bá wa dòwò pọ̀ ọ̀pọ̀ àwọn tó sì ti bá wa ṣe yóò ṣàlàyé fún yín pé ọ̀sẹ̀ mẹ́fà kì í pé nígbà míì tí aláàtì ó fi dún lórí aago yín ìwà òtítọ́ tòun ti ká sọ̀rọ̀ kábà bẹ́ẹ̀ ló mú blossom yàtọ̀ láàrin àwọn yòókù no referral no sales no story láti darapọ̀ mọ́ wa tẹ yes bí sms sí zero eight zero ninety four ten twenty three thirty three lẹ́ẹ̀kan sí zero eight zero ninety four ten twenty three thirty three blossom mastermind wà ní thirty two ìdẹ̀ra street lẹ́yìn stanbic bank niger west challenge village Ìbàdàn Blossom Mastermind ìdókòwò tó fini lọ́kàn balẹ̀. ẹ káàbọ̀ padà. hello. hello. hello. ẹ káàbọ̀. ẹ ra sà ẹ kúrò lẹ́sẹ̀ bá a sọ̀rọ̀ sókè sà. ẹ kú ojúmọ́ o. ẹ káàbọ̀ láti Canada làwọn tó ń pè o. Canada gbogbo Canada ń kọ́ sà. àlàáfíà làwọn afẹ́ dá ṣètò tá ẹ̀ ń ṣe lóòótọ́ ni nǹkan tá à ń gbọ́ pé ìgbéyàwó ń forí sọ́pọ̀ jù ní Canada pàápàá jùlọ ìgbéyàwó àwọn ọmọ Nàìjíríà. ẹ lóòótọ́ ni lóòótọ́ ni lóòótọ́ ni ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni ó wá tún dìpẹ́ǹd lórí bá a ṣe ríra bá a ṣe fẹ́ra wa. Hmm, ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan mo tó ti pé mo wá darapọ̀ mọ́ ìyàwó mi ní Dubai yàrá yìí ọkọ wá síbí báyìí ó lọ sí ọdún mẹ́jọ tó ní wà nàìjíríà èmi ṣe bí ọkùnrin pé kí má sì mọ́bìnrin mi ṣùgbọ́n kò dẹrùn. kò dẹrùn nílé. kò dẹrùn nílé ibi tí bá ti wà mo máa ń kọ́ra mo máa ń kọ́ra mẹ́yàn lẹ́yìn ọdún márùn-ún tí mo dúró inú mi ò dùn ìyàwó ń bẹ̀rù àmì ìgbà náà <laughs> ó wà nínú ojútùú. ẹni ẹlẹ́ni. ah iṣẹ́ ńlá ni kinní yẹn o kí wàá ní solution kí ni solution. ẹ ṣe àdọ́gbọ́n ẹ̀dọ́gbọ́n sọ̀rọ̀ ara yín sà. èmi dọ́gbọ́n ti mo jẹ́rìí ìyàwó yín kọ́ bí. ìgbà tí mo tẹ̀sẹ̀ nígbà náà ó sọ̀rọ̀ wá lẹ́nu wo ó gbógun tì mí pé ó gbọ́dún lẹ́sẹ̀ tí mo lò ó mi ò súnmọ́ obìnrin bọ̀tì obìnrin ọ̀rọ̀ wọlé mi ò mọ̀ fún ẹ nà tán. ó dàbọ̀ sà. ó ti dà ó ti dà. ẹ lè nà tán. wọn nà tán lẹ́yìn gbé. mo ti ẹ̀ ti dà. ẹ lẹ́jàre. ẹ kúrọ̀ lẹ́ sà. ẹ kúrọ̀ lẹ́ sà. àwa fẹ́kẹ́ yóò nà tán fún wa. ẹ nà tán fún wa o. lórí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Dubai afẹ́kẹ́ nà tán fún wa. a gbọ́dọ̀ farapamọ́. ok ẹ wa ẹ bọ́ra hóhó. torí wípé <laughs> ẹ mọ̀ tún jà bọ́ra hóhó. ok ọya ẹ nà tán. òkú ìfarapamọ́ fẹ́yàn tí ó máa ṣe. orúkọ yín àti ilé iṣẹ́ tẹ̀ ń ṣojú. Waheed Akintayo lorúkọ mi ìlú mọ̀ọ́ká pírẹsẹ́ńtà mo wà ń bí gẹ́gẹ́ bí aṣojú iléeṣẹ́ flysafe global consult limited. lẹ́ẹ̀kan sí ẹ ṣàlàyé fún wa ní ṣókí tí iléeṣẹ́ yín dúró fún. a ní ká tún wá polongo fáwọn èèyàn wa pé ó ń tán lọ o hmm. torí pé ìwé mímọ́ gan sọ wọ́n ní mọ́ kọjá mi olùgbàlà kì í ṣorin hmm. àdùbúlẹ̀ kọ. á dà káwọn èèyàn wa tí wọ́n ń gbọ́ wa ń lé kán tètè gbé ìgbésẹ̀ báyìí torí wípé àǹfààní péréte òun ló ṣẹ́kù bí a ṣe ń sọ̀rọ̀ yìí àǹfààní tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ ó ní ti àwọn èèyàn tán bá fẹ́ lọ ṣiṣẹ́ ajé lórílẹ̀‐èdè United Arab Emirates. irú iṣẹ́ ajé wo. gẹ́gẹ́ bí a ṣe sọ lórí ètò yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí ò dẹ̀ yí padà dìmáàndì tá a ní tá a dẹ̀ ń ṣiṣẹ́ lé lórí òní iṣẹ́ security. ta ló fún yín ní dìmáàndì. Eh, ìjọba ló máa ń issue demand. ìjọba ìlú wo. ìjọba orílẹ̀-èdè United Arab Emirates. ok ìjọba torílẹ̀-èdè wa Nàìjíríà láti paṣẹ iléeṣẹ́ aṣojú wa tó wà hmm. ní Abu Dhabi àwọn hmm. gan attestate hmm. wípé òótọ́ pọ́nbélé ni ká máa báṣẹ lọ lórí rẹ̀ pé kò sí fòyà kankan. iléeṣẹ́ ìjọba wo lórí sọ̀rọ̀ à ń lọ ṣiṣẹ́ nílẹ̀ òkèèrè láti nàìjíríà. iléeṣẹ́ ìjọba tó ń rí sí ọ̀rọ̀ ilẹ̀ òkèèrè láti nàìjíríà àwọn náà náà ń rí sí ṣùgbọ́n a ní iléeṣẹ́ aṣojú lórílẹ̀‐èdè UAE gbogbo tó bá ti wá láti Dubai bóyá a fẹ́ gbàyàn ṣiṣẹ́ ní nàìjíríà ni tá a bá ti hmm. rí attestation lórí ẹ̀ hmm. kò sí fòyà kankan ń bẹ̀ mọ́. mo tún fẹ́ béèrè ìbéèrè yìí á jẹ́ ìgbà ìkẹta tí màá hmm. béèrè lọ́wọ́ yín ìròyìn tá à ń gbọ́ láti Dubai òun ni pé wọ́n ní kò síṣẹ́ ń bẹ̀. ẹ ibi téèyàn bá rìn dé hmm. ibẹ̀ ló máa ríran mọ́ hmm. mo fẹ́ kí àwọn èèyàn wa lè kàn gbọ́ àgbọ́yé nípa nǹkan táwa ń ṣe eléyìí tá à ń ṣe iná ń pè ní recruitment ó yàtọ̀ sí kéèyàn fẹ́ lọ sí Dubai pé ẹ fi visa oṣù mẹ́ta ẹ fi gbé mi wọlé mo fẹ́ lọ hmm. ṣiṣẹ́ ń bẹ̀. visa oṣù mélòó àbọ̀dún mélòó ni lẹ máa gbà fún ẹ níbà. ọdún méjì náà máa gbé jáde láti Nàìjíríà ó náà ń pè ní direct employment òfin tiẹ̀ ti dé báyìí téèyàn bá gba visa oṣù mẹ́ta láti fi gbéyàn jáde pọ́n lọ ṣiṣẹ́ ń Dubai tọ́wọ́ òfin bá tẹ̀ hmm. ẹ̀wọ̀n bíi ọdún mọ́kànlá ni. Ah! Hmm. ṣùgbọ́n tọ̀dọ̀ yín nǹkan ẹ̀ ṣàlàyé. Eh, direct employment gangan lélẹ̀ iṣẹ́ tán dẹ̀ ń lọ ṣe iṣẹ́ security ni. ẹ ti là á iṣẹ́ ọdẹ ni. iṣẹ́ ọdẹ kì í sọ ọdẹ tí ó mọ̀ gbé kì ṣe bí àwọn ọdẹ ìbílẹ̀ o corporate security ni àwọn tó máa máa ṣọ́ ilé ìtajà àgbàlódé ńláńlá bí àwọn bank. ọdẹ lọdẹ eh, jẹ. <laughs> so ọdẹ tí wọ́n ń sòyìnbó oh, bẹ́ẹ̀ni sá yóò sì wọṣọ. wọ́n ní uniform tó máa máa lò. Eh, àmọ́ kò sí àǹfààní fún wọn láti bí kán mú gbàdí lọ. àwọn ò lè mú gbàdí lọ <laughs> bó ti ẹ̀ lè mú gbọ́kọ̀ òfurufú. so àwọn tí à ń recruit fún lélẹ̀ èèyàn tó bá fẹ́ kópa ń bẹ̀ ó ń láti ní o level result. at least ìyẹn ni alákọ̀ọ́kọ́ ó kéré tán bẹ́ẹ̀ yẹn bá wa kájú bẹ́ẹ̀ lọ kò bá wa ní mí ti ti o <laughs> torí ẹ̀ la ṣe máa ń sọ pé kán kọ CV wá tó bá ti tó àsìkò tán máa ṣe posting wọn ó ṣeé ṣe kí cv kó ṣèrànlọ́wọ́ fún wọn pé kó kọjá iṣẹ́ ọdẹ lọ kò lè kọjá aṣẹ ọdẹ àmọ́ ìpele máa jù pele lọ. Eh, mo rí ìwé eh, ìwé eh, àṣẹ ìgbanisíṣẹ́ offer of employment. Mm. mo rí mo rí pé owó yẹn gbé pẹ́ẹ́lí sókè ṣé owó tán máa ma gbà nìyẹn lóòótọ́. pẹ̀lú àṣẹ ọlọ́run tí mo dẹ̀ ń sọ tí mm. mo tún fìdí rẹ̀ ti wá sí ọ́fíìsì wa tán ti apply tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn náà sign. ṣé ẹ máa fi ẹ máa fi irú kọ́pì yẹn han àwọn tó bá ṣẹ̀ṣẹ̀ nǹkan lè wò pé eh, eh, eh, ọkàn wọn balẹ̀ lórí ní tí wọ́n fẹ́ lọ ṣe. gbogbo àwọn tó bá wá sílé iṣẹ́ wa kàn béèrè fún ẹ̀rí máa jẹ́ mi ìṣó a láti fèlè ìhàn wọn àwọn tó dẹ̀ ti apply tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwọn gangan sign original copy máa wà pẹ̀lú wọn torí òní kọ́ torí ọ̀la. kí ló qualify èèyàn láti lè kópa nínú ìrìn àjò yìí. béèyàn bá jọkùnrin béèyàn bá jọbìnrin kó ṣáà ti ní o level result kò dẹ̀ ní sanwó kankan sílẹ̀ títí tí visa tó máa fi jáde. gíga ńkọ́ gíga yẹn ò rí mi. téèyàn bá rí bíi portable yìí. béèyàn bá wá sílé iṣẹ́ wa kó tiẹ̀ torí pé ó máa gba fọ́ọ̀mù rárá pẹ̀lú five thousand á ti sọ fún tó bá qualify àjẹ́ kó mọ̀ tí ò bá ti qualify àwùlẹ̀ níjẹ́ kó gba fọ́ọ̀mù rárá. èèyàn yọkùn ó yọ̀ dí o. kọ́ bá yọkùn kọ́. <laughs> tó bá yọ ọyọ ọkùnrin ṣe security. ẹ júwe iléeṣẹ́ yín fún àwọn èèyàn tó bá fẹ́ wá. ẹ fún mi ní àǹfààní láti sọ eléyìí sáà ọ̀pọ̀lọpọ̀ àwọn agent wọn máa ń pè wá eh. pé ó wù àwọn láti ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú wa eh, béèyàn bá jẹ́ agent mm. tó bá ti mọ̀ pé òun forúkọ sílẹ̀ lábẹ́ ìjọba mm. gẹ́gẹ́ bíi travel agency mm. àǹfààní wà fún wọn ṣùgbọ́n ọ̀rọ̀ tó wà ń bẹ̀ ni pé kán má gbà kọjá five hundred thousand Hmm. tí àwa ń polongo pa fẹ́ gbà yìí ètò ti wà tá a máa ṣe láàrin àwa àti wọn. Ah, so agent tó bá fẹ́ ṣiṣẹ́ fún yín náà lè wá ṣùgbọ́n àdéhùn tó wà ń bẹ̀ ni pé wọ́n gbọ́dọ̀ gbà kọjá five hundred thousand. báwo lẹ ṣe fẹ́ mọ̀ bóyá wọ́n gbà jù bẹ́ẹ̀. àwọn tí wọ́n bá. àwọn tí wọ́n bá gba owó yẹn lọ́wọ́ wọn orí afẹ́fẹ́ la wà yìí bá gbà wọ́n á kó bẹ́ẹ̀ nìyẹn o torí hmm. pé ó ṣe é ṣe kan da ènìyàn padà. Hmm. Hmm. so ó kúkú bẹ́tà kẹ́ni bá fẹ́ báyìí dòwò pọ̀ kúkú wá sí ilé yín. àwa gan tiẹ̀ máa ṣèwádìí tó gbọ̀ngbọ̀n lórí ẹ̀ka. ok ẹ júwe yín fún àwọn èèyàn. ilé wa wà ní nọ́mbà fifty five ládojúkọ liberty ládojúkọ lana house ní liberty road òkè àdó nílùú ìbàdàn ìyẹn ní liberty road gangan. kí ni tẹlifóònù nọ́mbà tí wọ́n lè pè yín sí àti tí fọ́ọ̀mù wà tán ti tún lè rí fọ́ọ̀mù gbà. ok sir àwọn nọ́mbà wa ò yí padà zero nine zero six eight one two five five zero zero lẹ́ẹ̀kan sí zero nine zero six eight one two five five zero zero nọ́mbà yẹn dẹ̀ wà lórí whatsapp náà fún àǹfààní àwọn èèyàn tó ń gbọ́ wa nílùú abẹ́òkúta àti láwọn agbègbè tó súnmọ́ wọ́n lè rí fọ́ọ̀mù gbà ní fresh fm abẹ́òkúta fáfàdé àwọn tó ń gbọ́ wa nípínlẹ̀ èkìtì àbí nípínlẹ̀ ondo àtàwọn agbègbè tó súnmọ́ wọ́n lè rí fọ́ọ̀mù gbà ní fresh fm àdó èkìtì bákan náà ní fresh fm ìbàdàn wa ń bí wọ́n lè rí fọ́ọ̀mù gbà ń bẹ́ àbí lọ́fíìsì wa. bí ìgbà yẹn rẹ̀ ti kẹ̀kẹ́ ni ó ti yé yín ó ti lé ìṣẹ́jú kan sí ẹ dìde ẹ dìde ẹ dìde. ayé tótó ayé à ń fi àsìkò yìí ké pe àwọn agbófinró wọn láwọn boys oní white white wọn tún ti bẹ̀rẹ̀ ìjàngbọ̀n ní àdúgbò pópó pópó pópó area wọn ní wàhálà tún ti bẹ̀rẹ̀ ńbẹ dákun ẹ̀yin agbófinró wa ẹ bá wa yọjú síbẹ̀ o yàjóyàjó ìròyìn tí wọ́n fi ránṣẹ́ sí inú kulu ibi tá a wà yìí nìyẹn zero zero three two three two one zero five nine ṣé tòótọ́ ni ṣé ti Canada ló pọ̀ jù ni àbí ti London àbí ti Germany àbí ti America. ìyẹn kan ọlọ́run kan mhm. ẹlẹ́ẹ̀kejì ẹni tó wà Nàìjíríà tí ọkọ wọn wà lọ́hùn-ún tó ti ń lo ọdún mẹ́fà ọdún méje ẹja sọ reality fúnra wa ọ̀nà wo lẹ́yìn gbé gbàǹgbà tí yín sà. àbí mà mà mà ní ká sọ mà. bó o lẹ ṣe ṣe tọ́lọ́hún fi ràn yín lọ́wọ́ tẹ́ fi dúró ọdún mọ́kàndínlógún. tẹ́ fi gbé Ebeneseri yín sókè. hello. Ebeneseri ìjàgbé jábọ́ lọ́wọ́ ẹlòmí. hello. hello sir ẹ kàrọ orúkọ yín nígbà tí pè. wálé ló ń pè látò olóyè ní bàbá. ọ̀ya ẹ bá wà sí. ọ̀tọ̀ nípa ti tí mo kàn sọ náà ni pé ẹ wo náà ẹ jẹ́ ká kọ́ wọ wúmà yẹn ní olè plé mu wa fún nǹkan àti àfikà sí pé nǹkan ká o gbọ́dọ̀ lọ sí bóyá o tiẹ̀ lọ púpọ̀ jù fún ìyàwó ìyàwó sílé kò gbọ́dọ̀ bí three months lọ wọ́n fi sílẹ̀ ọ̀dà sí káwá ní obìnrin yẹn wá lo complete six days àwọn ìṣẹ̀lẹ̀ ti kan tó ti dúró tí ò sì fi lè fẹ̀ inú nature ni ó fún nǹkan ọkùnrin kan tó bá sọ wípé ọkùnrin ká bá tiẹ̀ ó níwọ̀n bá tíyẹn lè fi ara tó lè fi ara gba tíyẹn láti tẹ̀sọ̀ sí ọ̀sẹ̀ nǹkan méjì ni nǹkan kan ló kà lè fi tèmi rò pé kí n lè fi tó bá ìkan ni ó fọ níbẹ̀ àyíká kó gbàgbé wípé bóyá kó lè yóò fà sí ìlú sùúrù láti fi fún kẹjọ tí mo bá gbélé bí rẹ tó bá ti wá mọ̀ para àwọn òṣìṣẹ́ lórúkọ ìjẹ́rọ. kọ́tọ̀ dókítà lọ ah, ẹ ṣe. hello. hello. Ah, ah, ẹ bá a sọ̀rọ̀ sókè dára sa orúkọ yìí. Oh, ẹ sọ̀rọ̀ um, akínkúnlé ló ń pè láti UK. láti London ok. nǹkan tí mi fẹ́ sọ̀rọ̀ lórí ni ẹni tẹ ní ó ń béèrè owó lórí Facebook. ok. mi ò rò pé ìyẹn ó yẹ kó disturb me because ẹ̀yin kan ẹ̀ pé ẹ̀bẹ̀ ní láti generate even gan tẹ́ bá ti ẹ̀ gbowó lórí Facebook kò business ní ìyẹn là ẹ̀ fọwọ́ sí ẹ̀ fọwọ́ náà tí wọn kí ni kò sí nǹkan tó kàn ẹ̀ eh, ìpínlẹ̀ lọ pé wà náà. Hmm, bẹ́ẹ̀ ni àwọn sọ pé wọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lẹ́yìn ìgbà tí àti mo tẹ̀ tó wá ṣe nǹkan kan nígbà tí mo ṣe tán tí mi ò kì í sábà ṣe mo ní kó fi nọ́mbà wọn síta wọ́n tún wá fi nọ́mbà wọn síta lẹ́yìn ìgbà yẹn àwọn ilé ìjọsìn tí wọ́n ti pè wọ́n tí wọ́n ti lọ ṣe iṣẹ́ ìránṣẹ́ tí wọ́n ti gba owó ń bẹ̀ a lè sọ oyè wọn tó jẹ́ pé àwọn ilé ìjọsìn yẹn fúnra wọn náà ń sọ pé ó ti wá sọ́dọ̀ wọn o ó ti wá give testimony náà nínú church ṣé àwọn pé ọ̀pọ̀lọpọ̀ ilé ìjọsìn afẹ́ fi gbé orú wọn wá láti pé káwọn èèyàn wá káwọn àìmọye ilé ìjọsìn ló ti pè wá bẹ́ẹ̀ tó dà jẹ́ pé lọ́pọ̀lọpọ̀ ìgbà míì kì í fẹ́ kí wọ́n fi nọ́mbà wọn síta torí pé ẹlòmíín lè fẹ́ fi dájọ́ lẹ̀ àbí fẹ́ fi kérò jọ àbí fẹ́ fi ṣe nǹkan míì. ọ̀pọ̀lọpọ̀ ìgbà míì ló tiẹ̀ jẹ́ pé tí àánú bá ti ń ṣe Yínká Ayéfẹ́lẹ́ a ní kẹ́nìyàn fàkàndì tèzí ẹ̀ sílẹ̀ ìgbà míì èmi fúnra mi máa ń sọ ma ní ẹ drop account yín. káwọn èèyàn lè bá ràn wọ́n lọ́wọ́. bẹ́ẹ̀ni tábà ní káwo kéèyàn yẹra rẹ̀ wo. ọ̀pọ̀lọpọ̀ tó ń wá ní tilẹ̀ ń tọ́lọ́run àwọn wá nítorí owó ah. eléyìí kàn rìn bó ṣe lóun ó rìn ni. tó ẹ n tí mo sì ṣe lanu tí mo ṣe sọ̀rọ̀ ni wípé ẹ kọ́lọ́run ṣàánú wa torí yorùbá ní ìwà òní foníwàálẹ̀ ẹ ó ti fẹ́ máa dàbí ìdúnkokò mọ́ ẹ̀mí ẹni ẹ torí iṣẹ́ tí wọ́n dẹ̀ ni wọ́n ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ yẹn hmm. jẹ́ kí ó mú ìbẹ̀rù lọ́wọ́ ẹ àyíbá àmọ̀ ni eob fi ni ó bẹ́tà kájẹ́ káwọn èèyàn ó gbọ́ sí i ipe báyìí kàṣà báyìí kàṣà báyìí kàwòdì. ṣé tí wọ́n ń ṣe tẹ́lẹ̀ yẹn ẹ pẹ̀lẹ́. tí wọ́n fi àárọ̀ ọjọ́ wọn ṣe yẹn hmm? ok hmm? mo ti gbọ́ ẹ lẹ sáré bọ̀dá. ẹ kúrò lẹ bọ̀dá ẹ sọ̀rọ̀ sókè abẹ́rù ń bá yín ni. ẹ̀rù bá mi o. ẹ mọ bẹ́ẹ̀ ṣe ṣe ẹ ríra yín mẹ́pẹ́ wà ṣọ́ọ̀ṣì ẹ fẹ́ give testimony ẹ fẹ́ jẹ́rìí sagbara lọ. <laughs> ẹ̀yin náà dì mọ́ <laughs> orúkọ yín àti iléeṣẹ́ tẹ̀ ń ṣojú. orúkọ tèmi ni Joel Olúwafẹ́mi Adára. Joel ni bẹ́ẹ̀ni sá. juẹli ẹ máa gbọ́ ṣé ẹ ti san pírẹsẹńtà fi. dadi ẹja fi. mọ yìí mọ yìí ò ní yìí. ó kọ akọ rẹ ni. èmi ni bọ́ọ̀yì. olùwàjọ ẹ. èmi ni bọ́ọ̀yì. iléeṣẹ́ wo lẹ ń ṣojú. mo represent ESPN Global entertainment and sports networking program. Ah, okay. entertainment and sports networking program tá à ń sọ yìí wọ́n wà ní United Kingdom ibẹ̀ ni ọ́fíìsì uh, wọn wà then headquarter wọn wà ní Poland okay. na espn global dan sọ yóò ti wà for several years àwọn tó bá mọ̀ nípa sport wọn mọ̀ understand nǹkan tí mo ń sọ pa by okay. espn global okay. okay. nǹkan tí company wa ṣe ni wípé wọ́n leverage lórí nǹkan tá à ń pè ní cryptocurrency okay. blockchain technology wọ́n mọ̀ pé okay community tó ti create for several years báwo ni wọ́n ṣe lè leverage on that aspect so that àwọn èèyàn tó bá ní interest láti invest pẹ̀lú espn global wọ́n á lè jàǹfààní blockchain technology. Okay. Mm so wọn náà fún wa gbé investment package tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ tá a pè ní ESPN global packages àwọn èèyàn ti ṣe wọn ti jàǹfààní ẹ̀ lọ́rẹ́ rẹ àwọn láti òkè òkun sí Nàìjíríà sí you know out, even outside Ìbàdàn wọn ti jàǹfààní ẹ̀ so but nǹkan tí mò ń try àṣọ ń pa ẹ̀ ni pé program mi wà flexible okay. and it's more of investment program now ẹni tó bá wọlé pẹ̀lú investment program tó kéré jùlọ three hundred and seventy five thousand naira hmm. kọ́mi ni pé ọjọ́ kejì ó ní nǹkan tá à ń pè ní instant bonus àwọn èèyàn ti pè wọ́n ti pé ṣé ojoojúmọ́ la máa mẹ́kì èyí tá à ń sọ mo ní no kò rí bẹ́ẹ̀ ẹ̀ẹ̀kan lẹ́ẹ̀ máa gba instant bonus tá à ń sọ. kí ni instant bonus yẹn instant bonus yẹn tó bá ṣe three hundred and seventy five thousand naira eh, ó máa gba thirty five thousand naira lọ́jọ́ kejì. lọ́jọ́ kejì tó yẹ ìyẹn kò yẹn ò kan owó ẹ̀ o kan owó ẹ̀ tó wọ́n lè kún un bí owó ẹ̀ sì dúró síbẹ̀ tó ń mí o. bẹ́ẹ̀ owó yẹn ni wọ́n fi ń ràn nu Uh, program tan ṣe because ESPN Global is into e-gaming okay, and e-sports. ok tó bá ṣe wá yá tí mi ò fẹ́ ṣe mọ́ ṣé mo máa gba owó mi eh, padà. ẹ ní access investment yẹn ẹ jẹ́ kí n wá sọ bó ṣe rí fún yín ẹni tó bá ṣe yẹn in twenty four hours thirty five thousand yẹn ló máa gbà then every month a máa make twenty five àbí thirty five thirty five sorry to say okay. a máa make a máa make eighty thousand naira for twelve months. every uh, month every month after so ẹ wá wo dáadáa sí i. mo ń bọ̀ three seventy five. bẹ́ẹ̀ni òun ni capital. bẹ́ẹ̀ni Abi, bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni the second the twenty four hour. o ma rí thirty five thousand thirty five thousand then every month a ma rí eighty thousand. eighty times times twelve. bẹ́ẹ̀ni o ah, ti jọ̀wọ́ o ti bí. so gbogbo àwọn games tó wà lórí fóònù yẹn bẹ́ẹ̀ni gbogbo àwọn sport games wà lórí fóònù yẹn ibẹ̀ lẹ ti mèkì owó ibẹ̀ ni company ti mèkì owó tó fi fa wọn. ok lamọ mi ò jókòó tí wọn mọ tẹ. wọn àti ènìyàn bá fẹ́ darapọ̀ láti. ẹni tí ó bá fẹ́ wá ṣèjú yẹn lọ a ní oní seven seventy five thousand naira. seven seven seventy five ẹni tó bá ṣe yẹn the second day agba one hundred and ten thousand naira. bọ̀dà ṣé kí ní òsùn mẹ́mẹ́mẹ́. sáà kò rí bẹ́ẹ̀ because a mọ nǹkan tí company fi owó ìṣe. ẹ ṣe mọ̀ ah. pé eh, dókítà ló tẹ̀lé yín wá. ẹ jẹ́ kí n sọ nǹkan kan sà. níbù wọn sọ ni o. àwọn èèyàn ti máa ń forí gbági mm-hmm. nítorí pé wọn ò kí ń wo tó yẹ kó ń wò okay in fact tó o bá wo ibi tó yẹ kó o wò wá tó sì forí gbági ọ̀hún náà because ó ní ibi tá a máa fi àwọn àmì tí a fi máa wo àwọn èèyàn ibi tó yẹ kán wò ibi tó yẹ kán ó dà téèyàn bá fẹ́ kópa nínú kínní kínní ìgbésẹ̀ téèyàn á gbé. àdàfún yín a ní ọ́fíìsì wa ní block h fourteen jọkẹ́ plaza in fact ẹ jẹ́ kí n mọ̀rọ̀ ẹ kí n mẹ́nu bá nǹkan kan sìn yìí ní àwọn tí a ti bẹ̀rẹ̀ pẹ̀lú program yìí a bẹ̀rẹ̀ bí a bí a month plus going two months ara wa ti qualify láti travel pẹ̀lú company lọ sí United Arab Emirates yẹn Dubai because kí ni ó ní àwọn iṣẹ́ kéékèèké kan tí ẹni yẹn ṣe yàtọ̀ sí investment package yẹn tó ṣe ẹni yẹn ó máa lọ ṣàṣejú wa níbẹ̀ àwa jẹ́ ká fi lè mọ̀ pé òkè company yìí wọ́n ní vision fún àwọn investors wọn tó ti yẹ yín sìn. àti darapọ̀ mọ́ yín kọ́. láti darapọ̀ pẹ̀lú wa kò ṣe nǹkan tó le. a máa ń ṣe sẹ́mínà láti ọ̀la lọ because a ní sẹ́mínà lọ́la àti ọ̀túnla and then owó wọlé sẹ́mínà wa two thousand naira ni àwọn tó bá serious nìkan la fẹ́ hmm. ìwọ tó bá yẹ pé bóyá ẹ pè mí ẹ jọ ẹ brief ẹ fún mi hmm, kò rí bẹ́ẹ̀ ẹ wá fún sẹ́mínà owó wọlé two thousand naira ni tó ti yẹ yín báyìí ibùdó ibùdó àti máa ṣe sẹ́mínà is block h fourteen jọkẹ́ plaza opposite access bank ní bódìjà ọjà nìbàdàn then aago mọ́kànlá ni ìdánilẹ́kọ̀ọ́ náà máa bẹ̀rẹ̀. Kini ni nọ́mbà wo náà lè pè yín sí. àwọn nọ́mbà ṣe lè pè wá sí ni hmm. zero eight one. nọ́mbà yóò guarantee seat fún wọn. kò guarantee seat o. ọkàn lè pè yín ká béèrè ìbéèrè kí ni nọ́mbà yẹn. ask for description two thousand naira lówó wọlé bá a ṣe sọ tẹ́lẹ̀. àwọn nọ́mbà sọ lè pè wá sí ni zero eight zero seven two three one four two three two. ẹ ẹ tún mú o. all right zero eight zero. Mm-hmm. seven two mm-hmm. three one mm-hmm. four two okay three two. That's right. Tabi zero eight one mm-hmm. six two mm-hmm. zero two mm-hmm. five three mm-hmm. nine. Dìde ká ẹ tó ṣégede hùn. Kò yé mi, ayé ayé sà inú balaṣọ ayé ayé ayé ayé ayé o ayé ta wà yín ogún. ẹ̀wọ̀n lọ wọ́wọ́ lọlé ẹ̀wọ̀n àrò lọ́wọ́ bíi traffic warden àwọn lọ fẹ́ bá wọn sọ̀rọ̀ ọ̀rọ̀ wọ́n lọ ń bá wọn sọ gbé kan sí ká máa lọ. hello ẹ kúrọ̀ lẹ́ o. irú nọ́mbà wo rèé hello. hello. hello tẹ̀ka lẹ́sà ọ̀rọ̀ ṣètò. orúkọ yín wo lẹ ti pè. adé ló ń pè láti atlanta. Ah, ok ẹ ó tiẹ̀ dá a báyìí ṣé bẹ́ẹ̀ náà ló ń ṣẹlẹ̀ ní Ireland. <laughs> Uh, it's happening everywhere so bó ṣe rí gẹ́lẹ́ sọ yẹn so agbára wà lọ́wọ́ àwọn obìnrin bíi báyìí tó ọkùnrin lọ sóyún ló fà tọ́pọ̀lọpọ̀ ní ìlú ìlú. àánú yín gan ń ṣe wá bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ẹ̀ kó má jẹ́ pé ojú yín ti rí lọ́wọ́ obìnrin bẹ̀. tẹkiníkàlì ń tẹ̀lé sọ tí mo pè é fún ẹ̀jọ́ ẹ̀ mo máa ń gbọ́ program mi ọ̀pẹ yẹmi tẹ̀ mọ́ sí lẹ́fúrí Sunday yẹn ẹ mọ irú àwọn èèyàn tẹ́ mọ̀ gbé wá sórí program yìí program tó wà òkè ni. níjọ́ tí ẹni tẹ́ ń sọ yẹn ní òfin ẹ̀dákọ́ ẹnìkan tó fún mi kì ní òtún ọmọdé ẹni tẹ́ ń sọ yẹn jọ tó wá mo fẹ́ pè gan pé ká nílò òyìnbó ẹ̀yin ò tiẹ̀ ní láǹfààní àti pé ẹ kú àlú rédíò ọ̀pọ̀lọpọ̀ àwọn kírímìnà tó yẹ kó wà lẹ́wọ̀n nàìjíríà náà tún wá di pásọ̀ náà opinion tèmi ni ẹ mọ ọlọ́run ẹ̀dá máa gbá sórí ọpẹ mi. ẹ ṣeun adúpẹ́. iná ló tún di ló tún fight ló tún fight back ló tún fight back sí yẹn mm. which is not right. kólẹ̀ tá a fẹ́ nàìjíríà ni ẹ tó bá fẹ́ kó jí ìyẹsẹ̀ rẹ̀ mm. so that's the only way we can make nàìjíríà better. ẹ ṣeun adúpẹ́ sà. so ẹ kú ètò. yes sir. ẹ kú ètò. Ah, ẹ jẹ́ àmọ́ lọ ìṣọ̀lá. yes o. Olùsọ̀ládé rẹ̀ mi lorúkọ mi ẹ̀ ti bọ́dé wo bọ́bọ́ mẹ́tọ̀ nìyẹn. àṣà àwárí solution fáǹtì báyìí. ẹ àwọn náà ti fetí gbọ́ díẹ̀ díẹ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ o eh, ó le díẹ̀ o ìsáyédà kíyàwó yẹn fẹ́ lò míì. tí ọ̀rọ̀ àwọn àlẹ́gbẹ̀ẹ́ kan. Eh, kọ́kọ́ dẹ̀ mójú kó kó ṣe bẹ́ẹ̀ ni pé wọn ò rí nǹkan kan kọ́kọ́ kó di etí sí lọ́hùn-ún tó bá dé bí adẹ̀ continue. ṣé wọ́n lè fi kẹ̀kẹ́ rẹ̀ lẹ̀ kan bọ̀ wá. ẹ wo rally eob lórúkọ mi ẹni ìtàn olùṣègùn bábílẹ̀ àpàdé lórí àwọn ètò mi. ọ̀rọ̀ káyọ̀ aláyọ̀ ká pàdé ní rẹ̀ káyọ̀ aláyọ̀ ká má dolódì lẹ́yìn ara wa. MC Divine Vincent ọmọmìnà ẹ̀dà làjọ ṣiṣẹ́ pẹ̀lú Bíọ́dún ọmọ bàbá Agúnbíadé ẹ̀ Àbáyọ̀mí. mọ́là ọ̀gá káyọ̀ aláyọ̀ ká má padà dolódì lẹ́yìn ara ìpàdé mi àti ẹ̀yin wà bí ẹja rọ̀ ọdún ní àtẹ̀mójú kárí aláyọ̀ ká pàdé nírè kárí aláyọ̀ ká má dolódì lẹ́yìn ara wa àlàáfíà ogun ẹ̀mí kó máa jẹ́ fún gbogbo mùtúmùwà tí ní tòótọ́ Yínká Ayéfẹ́lẹ́ ẹ ṣeun o ó di lọ́jọ́ mẹ́jọ. Let's talk about it. Let's talk about it with, with Yinka Ayéfẹ́lẹ́ and EOB. àsìkò yìí o níbikíbi tẹ́ bá ti ń gbọ́ wa orúkọ tèmi ni ọlátọ̀míwá aṣojú iléeṣẹ́ freedom synergy pro wà pẹ̀lú mi nínú kulu lónìí ẹ káàbọ̀. táyọ̀ ń lorúkọ tí mo jẹ́ mo jẹ́ aṣojú àti agbẹnusọ fún iléeṣẹ́ freedom synergy pro iléeṣẹ́ tó mú ìdẹ̀rùn wá fún gbogbo ènìyàn. àǹfààní wo ni iléeṣẹ́ freedom synergy pro ní fún àwọn ènìyàn tó ń gbọ́ wa. freedom synergy pro àwọn tó mọ̀ wá dáadáa tí wọ́n ti ń bá wa ṣe pọ̀ wọ́n máa ń pè wá ní adùn bárìn mámọ̀dá. Mm tí wọ́n bá sọ pé àdùn bá rìn máa mọ̀ dá ohun kankan wà tí mo fẹ́ kọ́kọ́ ṣàlàyé fún yín gbogbo ẹni tó ń gbọ́ wa ohun tí èèyàn kò bá ti mọ̀ tó ẹgbẹ́ ẹ̀ ló sọ èèyàn dẹrú ẹgbẹ́ ẹ̀ hmm. ohun tí èèyàn àtẹgbẹ́ ẹ̀ bá jọ mọ̀ òun ló sọ àwọn méjèèjì dọ̀rẹ́ ṣùgbọ́n ohun tí ẹgbẹ́ èèyàn bá ti mọ̀ jù yàn lọ ìyẹn ló máa sọ̀yàn dẹ̀rù ẹgbẹ́ èèyàn téèyàn ò wá máa gbé báàgì tẹ̀lẹ́gbẹ́ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń sátẹ̀lé tó ń wojú wọn yìí tó ń retí owó lọ́wọ́ wọn torí pé àwọn ti ní nǹkan tó ju tiẹ̀ lọ ló fi ń wojú wọn kẹ́ ẹ wá lè jọ jẹ́ nǹkan kan náà tàbí kẹ̀ kí wọn náà ó tún lè ju ẹgbẹ́ ẹ lọ ó ní àǹfààní tí Freedom Synergy Pro tá a mú wá fún gbogbo olùgbọ́ mi pátápátá kí owó lè máa wọlé fún ọ lọ́nà míì yàtọ̀ sí ọ̀nà tí owó ń gbà wọlé fún ọ tẹ́lẹ̀ kó o kúò lẹ́gbẹ̀ẹ́ àwọn tó ń pariwo kòsíkòsí kó o kúò lẹ́gbẹ̀ẹ́ àwọn tó ń dúró de sálárì gbogbo ẹni tí owó bá ń wọlé fún lọ́nà kan wọn ò lè dọlọ́rọ̀. bẹ́ẹ̀ ni orísun tí owó ń gbà wọlé fún yàn ó yẹ kó pẹ̀ka tí kan ò sì ní pàkan lára. òye kíní yóò ti yí ọ̀pọ̀lọpọ̀ ìyẹn ni ohun tí Freedom Synergy Pro tá a mú wá fún gbogbo àwọn èèyàn. ọ̀nà wa làwọn èèyàn lè gbé gbà tí orísun tí owó fi ń wọlé yóò fi pọ̀ tí kò sì ní pa ìkan lára. gbogbo ẹni tó láǹfààní àti máa bọ̀ wá pátápátá Freedom Synergy Pro àgbékalẹ̀ wa ni pé ẹ mú owó kẹ́ ẹ fi rán owó níṣẹ́ kó lọ́ọ́ máa pe owó wá fún yín tí n bá jẹ́ òṣìṣẹ́ ìjọba tí èèyàn jẹ́ oníṣòwò èèyàn jẹ́ ọmọléèwé ó lè jẹ́ àgbẹ̀ oníṣẹ́ àdáni iṣẹ́ òòjọ́ rẹ òun gbowó oṣù ń bẹ̀ owó péréte owó àfihàn owó kan níṣẹ́ kó lọ́ọ́ máa ṣiṣẹ́ fún ọ kò ní gba àsìkò rẹ kò ní gba ìlàágùn rẹ àwa la máa fi owó yìí ṣiṣẹ́ fún ọ a sì máa san èrè sínú àpò ìfowópamọ́ rẹ ní ọ̀sẹ̀ mẹ́fà mẹ́fà. ẹ̀ẹ́ ṣé lóòótọ́. àwọn tó ti ń bá wa ṣe pọ̀ àwọn ni wọ́n lè ṣàlàyé ohun tí mò ń sọ yìí. Freedom Synergy Pro a máa so yín pọ̀ mọ́ ilé iṣẹ́ ńlá káàkiri lágbàáyé tí àwọn yẹn ń pèsè àwọn ohun kò ṣeé má ní tá a nílò lójoojúmọ́. bí àwọn kò ṣeé má ní wo. tá a bá sọ pé kò ṣeé má ní ìfọnu ọṣẹ ìwẹ̀ àwọn ohun aṣaralóore tí àgọ́ wa nílò tá a lè máa lò lójoojúmọ́ ó làwọn iléeṣẹ́ yìí ṣe àwọn iléeṣẹ́ tó ń ṣe ohun tí àwọn èèyàn wá lè máa lò lójoojúmọ́ ó yẹ kẹ́yìn náà mọ̀ pé irú iléeṣẹ́ yẹn ojoojúmọ́ lówó máa wọlé sínú àsùnwọ̀n wọn èrè tó bá wà ń wọlé fún wọn ó ń lẹ́yìn àtẹ̀mí tá a bá ti darapọ̀ mọ́ freedom synergy pro òun láwùjọ máa pín á dàbí ẹni pé èmi àti yín náà jẹ́ ọ̀kan lára àwọn olùdásílẹ̀ iléeṣẹ́ ńlá tá ká lè jọ darapọ̀ ká kọ̀ wọ́rìn pẹ̀lú àwọn tó ti ń jẹ àǹfààní yìí tí wọ́n ń pè wá ní àdùnbárìn mamọ̀dá. kò wá tán síbẹ̀ ǹjẹ́ jẹ́ mọ̀ pé ọkọ lè ṣe é fún ìyàwó ẹ̀ wọ́n á tún ṣe é fún àwọn ọmọ wọn owó á máa wọlé lórí ọmọ lórí ìyàwó àti lórí dádì. ó dáa bí ẹnìkan náà bá wá nífẹ̀ẹ́ láti darapọ̀ mọ́ iléeṣẹ́ Freedom Synergy Pro ibo ni wọ́n lè wá yín sí. mo ń gba gbogbo ẹni tó láǹfààní àti gbọ́ mi níyànjú pé àwọn tó ti gbé ìgbésẹ̀ yìí látẹ̀yìnwá lọ́wọ́ báyìí gbogbo ohun tí wọ́n ń ṣe ló ń bọ́ sí ìrọ̀rùn torí pé owó ń wọlé sínú àsùnwọ̀n wọn lọ́sẹ̀ mẹ́fà mẹ́fà pẹ̀lú ìrànlọ́wọ́ Ọlọ́run àti iléeṣẹ́ Freedom Synergy Pro tí wọ́n ti fi owó rán àwa níṣẹ́ ká lọ́ọ́ máa fi pe owó wá fún wọn bẹ́yìn náà bá wá nífẹ̀ẹ́ sí ẹ̀yin náà wá lè gbé ìgbésẹ̀ ọlọ́lá yìí lónìí nípa yíyọjú sí wa lọ́fíìsì wa tó wà ní àdójúkọ Glow Office Challenge nìbàdàn tàbí kẹ́yìn náà tẹ àtẹ̀jíṣẹ́ yes àti location yín sí nọ́mbà yìí zero eight one four four nine nine zero zero two seven lẹ́ẹ̀kan zero eight one four four nine nine zero zero two seven tàbí kẹ́ ẹ kàn sí wa lórí ẹ̀rọ ayélujára www.freedomsynergypro.com. àwọn aṣojú wa wọ́n wà lójú òpó ní gbogbo ìgbà láti dáhùn béèrè yín. ẹ gbìyànjú kí ẹ darapọ̀ mọ́ iléeṣẹ́ Freedom Synergy Pro lónìí káwọn náà lè máa pè wọ́n ní adùnbárìn mámọ̀dá. Oh. Ah, ah guy wetin dey make you scatter house like dis eh abeg you help me see my airtel sim ah i carry am give sade yesterday o oh. eh? but you no dey use am again na yeah You don't carry my bonus give landlord picking. Now today you go pack out. Eh? On top Airtel SIM? Yes so If you don't reach 15 days where you never use your Airtel SIM, go find them now now. Because why? Obonga awoof full on top o. Oh. Hey! Get 2000 naira airtime plus extra 200 MB for just 200 naira. The more you recharge, the more you awoof o. Oh. To begin enjoy this awoof, just dial star 241 star 7 ash. Terms and conditions dey Airtel. The Smartphone Network. Disaster. Devastation. Pains. Colossal loss of precious lives and property. When fire rages.